ولنبلونكم حتى نعلم المجاهدين منكم والصابرين ونبلو اخباركم ان الذين كفروا وصدوا عن سبيل الله وشاق واتقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا لن يضروا الله شيئا وسيحبط اعمالهم الحمد لله الذي يبتلي عباده المؤمنين والصلاه والسلام على نبينا محمد الامين وعلى آله وأصحابه أجمعين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí ọmọ ń dá àwọn ẹrú rẹ̀ wò àwọn olùgbàgbọ́ òdodo àwọn tí ọ̀gbọ́ ọlọ́run gbọ́ náà ọlọ́run dá wọn náà wò gbogbo àlàjọ ń ké gbogbo wa iná ìlànà ìtaràn nínú àwọn àdáwò ayé àmọ́ olùgbàgbọ́ òdodo àdáwò tiẹ̀ yọ padà jásẹ̀rìn ẹni tí ó gbàgbọ́ òun kò nínú wàhálà ayé yóò lè bọ́ sínú wàhálà ọ̀run ni abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́sà mú wa dúró. àyìnbáyà àdáwò tó ti lọ nínú sẹ̀mí wa abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ọlọ́mọdé ó tún padà wá mọ́ o èyí tá n bá yí lọ́wọ́ báyìí kọ́lọ̀ mọ́sà mú kó fún wa. èyí tuntun bọ̀ náà nínú àdáwò torí ilé ayé bí bá kú àdáwò tán kọ́lọ̀ mọ́sà máa là wá ń bẹ̀ ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run anábìwá Muhammad kó bá gbogbo àwọn aráalé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáa dùn ní ọ̀rọ̀ téèyàn máa ń jòkó gbọ́ téèyàn máa wáyè fún òun náà lọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú alukur'an tóró náà ní lẹ́tà ọlọ́run tọ́lọ́run kọ sí wa òun náà mọ̀ sàlàyé bá ṣe lo ayé wa fi rọrùn bó o láṣẹ dé sínú àlìjáná lọ́rùn alukur'an ni wọ́n mọ̀ sàlàyé rẹ̀ alukurani náà tá a wá jòkó tí ta fẹ́ gbọ́ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ọlọ́mọṣájọ́ lápá dáadáa nínú sẹ́mi ẹni kọ̀ọ̀kan wa sunna anabuwa muhammad nìkan náà ló kù lójú ọ̀nà ọkọ̀ ọ̀la ẹ̀yọ̀ kan tó kù náà nìyẹn kọ́lọ́mọṣájá bá wọn wọ̀ ọ́ àwa tá a wà ń bẹ̀ kọ́lọ́mọjà já bọ́ ọ̀lẹ̀ àwa tá a ti wọ̀ ọ́ kọ́lọ́mọṣájá náà wọ̀ kọ́ọ̀la kọ́lọ́mọṣáṣí wa lórí rẹ̀ mo kí àwọn bàbá wa bàbá wa aláǹgùwá nílùú odò bàbá wa saadu dín dáyìró àtibọ̀tán bàbá kọ́lọ́mọdé ó bàjẹ́ o àtàgbà yín àtìgbà yín kọ́lọ́mọdé kan ó bàjẹ́ ń bẹ̀ ọlẹ́ agbára ọlọ́run lẹ́yìn náà mo kí àwọn ìmáàmù wa ìmáàmù àgbà fún gbogbo ìlú odò ọdẹ mo kí gbogbo àwọn àfa àgbààgbà tán bẹ́ẹ̀ ń kalẹ̀ mo kí gbogbo àwọn ọ̀dọ́ mo kí gbogbo àwa tá a jẹ́ ọmọlé ẹ̀kọ́ bíi tèmi báyìí kọ́lọ́mọsà wọlé àánú ẹ̀ kọ́lọ́mọsà ìṣàánú wa àdúrà wa kọ́lọ́mọṣà jọ gbà ọ̀rọ̀ wa kọ́lọ́mọjì ọ̀ dàrú èyí tó ti tó ní ọ̀rọ̀ wa kọ́lọ́mọjì ó tún dàrú o èyí tí ti tó kọ́lọ́mọṣà bá wa tó ètò wọn ní ká ní ìrọ̀lẹ́ yìí nílùú odò ọdẹ ní Kwara State asa local government òun náà ni al-ibtila'u asbabuhu wa aniwa'uhu wa fawaidu àdánwò àmì àti àwọn nǹkan tí máa ń fà á tọ́lọ́wọ́n bá aláàfin mi wá wò tí fi ń dán wá wò àtàwọn ìran àdánwò tó wà nílé ayé léyìí tí à ń bá yí àtọ̀nà àbáyọ àwọn àdánwò yìí kí láǹfààní tó wà ń tọ́lọ́wọ́n fẹ́ kárí tí fi ń dán wá wò. ومما لا شك فيه أن الدنيا دار البلاء wọ́n lè yí tí ẹnìkan kan gbọ́dọ̀ máa ṣe méjì ń bẹ̀ òun náà ní pé ilé ayé tá a wà yìí ilé àdáwò ni darul kabad ilé wàhálà ni wal jannatu darun na'im wa rahatil bal wọ́n níbi tí ò sí wàhálà ń bẹ̀ tí ò sí dààmú ń bẹ̀ òun náà làlìjánà àlìjánà náà kọ́lọ́ máa ṣe ilé wọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa àmọ́ ayé tó wà yìí nígbà yára bí ọba yìí bó ṣe jáde sílé ayé ó jáde sínú wàhálà ni ọmọ wa yí mbẹ títí tí kò fi pààyàn tọ́ba tí ń kò níbi wàhálà kan ó tún máa bọ́ sínú mi bí ìṣòro kan bá ti ń lọ ìṣòro mi ò tún máa yọjú kò sẹ́nìkan tó jòkóó bá a ṣe jòkóó lẹ́yìn tí ò ní àdánwò kan ti rán kò sẹ́nìkan tí ń gbọ́ mi bá a ṣe ń gbọ́ mi yìí tí ò ní wàhálà kan ti ń kojú ọlọ́run ọba àbíọ́ nínú àánú rẹ̀ wọ́n ṣe ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ o wọn lálẹ́ janna nìkan ibẹ̀lẹ̀ mi ti balẹ̀ àmọ́lẹ́ ayé ń bí ẹ̀mí rẹ̀ balẹ̀ fáwọn àsìkò kan tọ́wọ́dà àwọn àsìkò kan ọlọ́run jà ọ́ láyà ọmọ rẹ̀ rìn láwọn àsìkò kan tọ́wọ́dà àwọn àsìkò kan ọmọ sunkún ọmọ nílọ́wọ́ láwọn àsìkò kan tọ́wọ́dà àwọn àsìkò kan kò ní sówó lọ́wọ́ ẹ̀ bó ṣe wò kó tó president imam broke president ọba alaye imam broke tí ò ní sìn kan lọ́wọ́ ẹ̀ àmọ́ ní mà àfànké nínú ilé ìmáàmù náà sunkún káti wá pé pásítọ̀ káti wá pé bàbá ológun bàbá ẹlẹ́bọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wa kullun fi dunya wọ́n ní gbogbo wa kálọ̀ lè dì mú kámọ̀jọ́ bá wa lógìgì pé ilé ayé tí gbogbo wa wà yìí ẹnìkọ̀ọ̀kan má àbálá ìhì yóò máa bẹ pẹ̀lú àdáwò tá a kọ́ mọ́ kò sì sí ní ní ọmọ ṣẹlẹ̀ bọ́ owó ẹsẹ̀ dọ́là tọ́lọ́wọ́n ṣẹlẹ̀ bọ́ owó ẹgbẹ́ ayé ìtọ́lọ́wọ́n kọ́ ní ọ̀ṣẹlẹ̀ bọ́ ọ̀ṣẹ̀ gbé awo ìdáàlà kọ fún ẹ òun náà ní ọ̀ṣẹlẹ̀ sí ẹ kò wá sẹ́nìkan tá a lè képe tá a dáwọ́ bá dé àfẹnitọ́ kọ àdáwò náà fún wa òdodo ọ̀rọ̀ mo bá yín sọ ẹni kọ́ òun náà ló lè parí sẹ́dẹ̀ẹ́ni tí ọ̀bọ́lọ́ nǹkan gbà ti ń kọ́ nínú àwọn àgbà nínú àwọn ayé ọ̀láhìn wọn lè parí torí àwọn náà ò rí ọjọ́ ẹkún tí wọn wọn ò rí yí padà sí ọjọ́ ẹ̀rín tó bá dé pé ọwọ́ wọn ni kálàmù bá wà ní wọn ò ní sunkún ọmọ wọn kú ń rí àwọn náà gbogbo àwọn alágbára yìí òdodo Allah ni jẹ́bẹ̀ Allah nìkan ló dodo ẹ̀yọ́ mayami alibtila kí ni wọ́n pè ní àdáwò gan huwa ikhtibaru huwa ikhtibaru al-abdi bi sharri wal khayri òun náà ní kọ́ lọ́wọ́ mi ẹ̀dáwò kó ṣèdánwò fẹ́ dà ọlọ́wọ́n kan yọ̀kan dànkan rú fún ọ ọ fẹ́ ṣèdánwò fún ọ bọ́yọ̀ paasi àbí òní paasi ọlọ́wọ́n Allah yóò mi ọ yóò mi ọ títì yóò mi ọ títì bó ṣe mi ọ yìí àwọn Yorùbá náà máa sọ pé ah, àmì wo ni wàláhì wọn ò àmì wo ni lóòótọ́ kò sẹ́nìkan tọ́lọ́wọ́n ní mi wò ọlọ́wọ́n wàá mi ọ tọ́ọ̀ bá ti ṣubú ó ti dọkùnrin nìyẹn àmọ́ wọn fi ọ́ a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ní wazuli zilu ọlọ́run láwọn asọ́hábà àtànẹ́bì ọlọ́run la mì wọ́n àtàyẹ̀kùlẹ̀ rọ̀ṣúlù walladhina amanu mata nasrullah títí tí ànábì fi yanu àtàwọn asọ́hábà pé ọlọ́run onígbà ọ̀làrà sí òde ìfọ́npinpin yìí pọ̀ ọlọ́run yàrá inna nasrullahi qarib ọlọ́wọ́n bá dẹ́ fọkànbalẹ̀ àránṣẹ́ ń bọ̀ ẹ̀bẹ́ ẹ̀bẹ́ yìí tẹ̀sẹ̀ sùúrù lẹ́yìn àdánwò àránṣẹ́ lókù tí wọ́n náà bá ṣe kínní tó bá ṣe sùúrù. al-ibtila àdánwò wọ́n ní sunnatun ilahiyatun thabitatun maadiya wọ́n ní bí ń ṣe ṣe ọlọ́run ni ọlọ́run ti parí ẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ láti eré anabi adama nìyẹn àdánwò ló gbé anabi adama bọ́ sẹ́rí ilẹ̀ àlùjánnà ló wà gbádùn tẹ́lẹ̀ wọ́n ní àdánwò yóò mọ wá máa ṣẹlẹ̀ sí gbogbo àwọn ọmọ ànábì ádámà pátá títí máa di yà táyọ̀ fi parẹ́ ẹnìkan ò ní wáyé kọ́mọ ládàáwò tí ọ̀ràn. ọmọ ọdún kan kí ló ṣe fọlọ́n tọ́lọ́mọ bá aláàfin fún ní àrùn jẹjẹrẹ ọmọ ọdún mẹ́ta kí ló ẹ̀ṣẹ̀ wọlẹ́ṣẹ̀ tó fi di pé wọ́n ń gbé ká àdánwò tiẹ̀ nù ọmọ yìí kì í ọ̀rọ̀ àdánwò bàbá arúgbó ọ̀ràdánwò ọkùnrin ọ̀ràdánwò obìnrin ọ̀ràdánwò àfọ ọ̀ràdánwò ọmọlẹ́kẹ́ wọn náà kàdánwò ìmáàmù àtàwọn dáńtò lẹ́yìn rẹ̀ gbogbo wọn pátá aládánwò gbogbo wọn. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa Allah subhanahu wa ta'ala li ajilihi khalaqana Allah torí àdánwò gan lọ́lọ́run fi dá wa nítorí tí ọba dánwò wa ní mọ́lọ́n nígbà àdánwò bá délé yìí máa ń dọ́lọ́ mọ́ ọlọ́run sì fẹ́ ká mọ̀ ó dá wa wálé ayé kálí bá a mọ̀ ọ́n nínú àwọn nǹkan tí ó jẹ́ àmọ́ òun náà ní kọ́ dán wa o ọmọ ya tádàwó bá dé òun ọ̀dà lójú rẹ lórun ọ̀nàró ọ̀sàlùwàlà ọgbọ́lọ̀ tóbi ó ní Allahu Akbar omi ọ̀kan lójú ẹ̀ ọgbọ́jú tóbi fọlọ́ bí bàbá wa jẹ́ pé ọlọ́run dán wò sọ wá jí lóru ẹ̀yọ́ mayami ọlọ́run bá ó ti là á mọ́lẹ̀ nínú suratu al-insan ọlọ́run bá aláà ní inna khalaqna al-insana min nutfatin amshaj ọlọ́run bá ní àwa ọlọ́run nígbà ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ó ní inna khalaqna al-insana ọlọ́run ní àwa ọlọ́run adá omi èèyàn min nutfatin amshaj adá látara àtọ̀ àmúṣáájí tí máa ń tira wọn jáde pìpì tí àtọ̀ bá fẹ́ bọ́ sára obìnrin tásìpọ̀ bá ń lọ omi yóò tira wọn jáde pìpì àmúṣáájí nìyẹn ọlọ́run bá ní omi náà yóò wá dẹ̀dá tó bá dẹ̀dá tán kí ló kù tọ́lọ́run tún sọ ọlọ́run ní nabutẹ̀lì idha khalaqnal insana min nutfatin amshajin nabtalihi ọlọ́run nítorí kálíbà dán o faja'alnahu sami'an basira ọlọ́run bá ní afun ní etí afun lójú a sọ obìnrin yẹn di odidi ẹ̀dá tó wá létí tó sì lójú ọlọ́run níṣẹ́ rí etí tá a fún yẹn àdáwò ni wọ́n máa fi gbọ́jù lóbi jẹ́ pé tánìkan bá ti pè ọ́ ń sin pé aláàjì ìtọ́sọ̀dún pé kí ló tún ṣẹlẹ̀ ọ̀la kí ló dé tẹ́fà ní ah, Ibrahim obìnrin ni ah ó ní alhamdulillah kí ló yẹ kó ọmọ retí àdáwò torí ó ní inna khalaqna ó ní eh, inna khalaqna al-insana min nutfatin amshajin nabtali torí ọlọ́run la dá yín torí kẹ́ ẹ ma wá rán àdáwò ni ọlọ́run la fún yín ní basira a fún yín ní ojú tẹ́ bá wò báyìí tẹ́ wò báyìí ẹ̀yọ́mọ̀ yá mi bá ṣe ń wò yìí nǹkan díẹ̀ ní dùn wá nú èyí tó pọ̀ jù àdáwò ni ẹ wo bá ṣe rí lórílẹ̀‐èdè wa nàìjíríà lọ́wọ́ báyìí ẹ wo bá ṣe rí àdáwò ni afa kan nínú àwọn ẹni rẹ ó ní òun wọlé ayé ó ní máa ń sára òun zámanú sáà àti òun àzìmánú ọlọ́sùkò díẹ̀ lèèyàn fi ń rẹ́rìn láyé ó lè tọ́pọ̀ jù ìbànújẹ́ ọ̀pọ̀rọ̀ nígbà ọlọ́run ní làkọ́dẹ́ kàlákìnà lè sáná fi kábàdì ọlọ́run la da yín sínú àdánwò nígbà wọn bá da yín sínú àdánwò níbo lọ́wọ́ ń lọ. ọmọ kéèpé ọlọ́run tó da ọ náà ni tó sì dá àdánwò ti ń ṣe kíni ti ń bọ fínra òun náà ni ó sì mú àdánwò òkú ọ tí ó bá sì mú okó kò tó lè mú okó. ọmọ ya irọ́ lóògùn irọ́ ní gàràbà ìpè ya kìíní kan yẹn yóò mú àdánwò òkú fún wa torí gbogbo ẹni tó ní kankan ti ń bọ ń bọ nítorí kó lè ràn án lọ́wọ́ ńjọ́ ṣòro ni tọ́lọ́wọ́n bá ti ṣetán àti igi àtomi àtiná àtẹ̀sù àtàlìjànú àtàfà àti pásítọ̀ bàbá ológun adáhunṣe ọ̀la àwọn onírìṣẹ́ láfi ní ká jára ẹ̀mí wa kúrò lára gbogbo ntọ́lọ̀ ń dá káwa darí ẹ̀mí wa sọ́dọ̀ ọba àdẹ́dàá torí ìjọ tá a bá pàdé ọlọ́run ọba adéda nínú sàárè gbogbo ohun tọ́lọ́run dá ò ní gbà wálẹ̀ ẹ má gbé ọ sínú sàárè ǹsìn ṣé igi tí a so aṣọ funfun mọ́ yẹn sí yọ tẹ̀lé wa kò sí ẹ̀mọ́ pọ̀ ń lọ sàárè gan dégbò tí ó wàá gbọ́ ọlẹ́ lọ́wọ́ màláíkà dégbò tí ó wàá gbọ́ ọlẹ́ lọ́wọ́ ọlọ́run Allah subhanahu wa ẹ má já dánwò ẹ má jẹ́ ọ kẹ̀yìn wa sọ́lọ́hún o ẹ má já dánwò ẹ má jẹ́ gbé wa kúrò nínú Islam ṣe é ráwọn tí wọ́n ń pè é má bọ̀ ẹ má bọ̀ wá bring your problem come with your problem oníṣòro gan làwọn aládánwò gangan ni wọ́n àdánwò ọ̀dọ́ wọn gan lọ́pọ̀ jù ọ̀pọ̀ jù yìí táwọn aràn lọ bàdánwò bá kànyàn èèyàn máa ń lọ sọ́ọ̀sì láàárọ̀ Monday tí kálukú ti lọ bí iṣẹ́ bí wàá jẹ́ pé àdánwò ti ń kàn yàn sẹ́yìn máa ń lọ sọ́ọ̀sì níjọ́ tuesday láàárọ̀ kùtù láago mẹ́jọ. dúró sínú islam iyyaka na'budu ọlọ́run ní èmi tẹ̀sìn tán yẹn wa iyyaka nasta'in èmi náà ní ìràn yín lọ́wọ́ ẹ má wàá ràn lọ́wọ́ lọ́bì kankan mọ́ nígbà tí sìn mí ẹ kémi ọ̀ràn yín lọ́wọ́ ló kù. ẹ̀yọ́ màá yá mi àyà tí mo kà lẹ́ẹ̀kan tí ọlọ́run bá aláà ní òun dá wa torí àdánwò suratu insan àyà ẹlẹ́ẹ̀kejì lọ́wà àníwáwò ibtila yabtali bi Allahu ibada wọ́n ní ẹ̀ wá rí àwọn àdánwò tọ́lọ̀ fi ń kan kálukú ó wá jẹ́ oríṣiríṣi kálukú lọ́mọ tiẹ̀ èyí tí a mọ̀ pé ẹnìkọ̀ọ̀kan wá ní àwa tá a jọ rẹ̀ tá a jẹ́bi ọ̀tọ̀ èyí tó jẹ́ pé kò sẹ́ni kankan tó mọ̀ lẹ́yìn ẹni tó ládàáwò yẹn ọ̀tọ̀ èyí tó jẹ́ pé kò sẹ́ni tó mọ̀ àfọ ọlọ́run ẹni ládàáwò yẹn gẹ́gẹ́ ogun ọmọ ọlọ́run sì mọ̀ pé ládàáwò yìí yọ́n mọ̀ ní kíní kan sóhun kíní kan sóhun ọlọ́run sì mọ̀ ti ń ṣe òun ò sì mọ̀ àmọ́ pẹ̀lú àdúrà ọlọ́run ó sì mú kó nínú àwọn nǹkan tí máa ń dán wa nínú àwọn àdánwò tá a máa ń kàn lé ayé tọ́lọ́run ní òun dà sílé ayé fún wa alákọ̀ọ́kọ́ òun náà làárẹ̀ àárẹ̀ eré àárẹ̀ ojú àárẹ̀ ẹsẹ̀ àárẹ̀ ẹnu àárẹ̀ etí àdánwò àárẹ̀ gbogbo àwọn tí ń bẹ lérí àárẹ̀ báyìí kọ́lọ́mọ́sá bá mi gbé wọn dìde èyí tí ń bẹ lára ẹnì wọn náà kọ́lọ́mọ́sá wò wá sàn bẹ́ẹ̀ alifakiri òsì kéèyàn kọ́ ọ́bà kò mọ̀ owó tí ó ná kéèyàn jí làárọ̀ kọ́ mọ̀ sí owó tí ó ná àdánwò ni ìyàwó béèrè pé kí n la fẹ́ se? ó lóun lówó lọ́wọ́ àwọn ọmọ ní à ń lọ sukùl owó oúnjẹ ó lóun lówó lọ́wọ́ wọ́n fẹ́ jáde ọwọ́ tí wọ́n wò sí ó ní kọ́lọ́kadà gbóhùn àmọ́ òun lówó lọ́wọ́ ọlọ́kadà filẹ̀ ṣe rí ìdúró àdánwò ni o ọlọ́run ò sì ọlọ́mọdé ẹsẹ̀ ní kọ̀ọ̀kan wa tàkìrù zawad ara ẹni kéèyàn máa ń lọ́kọ̀ bọ̀rọ̀ yọ pẹ́pẹ́pẹ́pẹ́ onírọ́kọ yóò sì yáàyè tẹnìkan bá bá a sọ̀rọ̀ lẹ́nìí tó bá dijọ́ kejì yóò lóun ò ṣe mọ́ gbogbo nǹkan ló fi para ló fi rara síbẹ̀síbẹ̀ náà kì í lọ́kọ náà dì sí àdánwò ni inú àdánwò ni kéèyàn ọmọ níyàwó bọ̀rọ̀ ọmọ forty five years fifty years wọ́n bá ti ń bá a sọ̀rọ̀ tí wọ́n ti ń bá àyàn sọ̀rọ̀ náà wọ́n máa pa àwọn ti gbọ́ gbà wọ́n bá fi dájọ́ ìyàwó wọn làwọn ò ṣe mọ́ àdánwò àìrọ́ ọmọ bí àdánwò ńlá nìyẹn jẹ mọ́ nínú àwọn àdánwò ayé gbogbo àwa tá à ń bí tá a ti bí kọ́lọ́mọ́ pa ọmọ wa lójú gbogbo àwọn tá à ń bẹ lọ́hùn fún kọ́lọ́mọ́ sábà dá wọn lóhùn ẹni tí ò bá rọ́ ọmọ bí dojoojúmọ́ kínú rẹ̀ máa ń dùn o. torí pé yọmọ ma wòun náà kọlọ̀ ń wó náà rọmọ tí wọ́n pè ránṣẹ́ lẹ́yìn náà kí ọkọ ìyàwó fẹ́ra wọn tán kí wọ́n á dọ̀ta ara wọn àdánwò ńlá ni ọ̀rẹ́ lọ́kọ gbọ́dọ̀ jẹ́ wọ́n á dọ̀ta àwọn kan bá yẹn yí láti ọdún gbọ́n àdánwò ni wọ́n yàn pé lágbájá wọ́n ní kẹ́ ẹ lọ́la kí lóun ṣe wọn ni wọ́n da yín dúró náà ẹni títí ń fún yàn títí ń fún yàn yọ wà dẹni tá ń fún. àdéhùn ni divorce láàrin ọkọ àtìyàwó kọ́kọ́ lọ lọ́tọ̀ kíyàwó lọ lọ́tọ̀ páwọn ò ṣe mọ́ àdéhùn ni kí ọ̀tá ó pọ̀ kí wọ́n wá padà wá rẹ́yìn yàn kò tí mẹ́lẹ́ ayé jẹ́ ọlọ́ta níta àmọ́ bẹ́lọ̀ ni pé kọ́lọ́mọ́jẹ ọ̀tá wa kọ́lọ́mọ́jẹ ọ̀rẹ́yìn wa àdéhùn ni ikú ọmọ àdéhùn ni ikú ìyàwó ikú ọkọ àdánwò ni ikú bàbá ti ya ọmọ yẹn wálé ayé mo ṣe wálé ayé ọmọ kan bẹ nínú àwọn ọmọ òrukàn tí mo gbọ́rò rẹ̀ wọ́n ní bàbá rẹ̀ ń kú bí aago méjì ọ̀sán ni wọ́n sì ń bí òun náà bàbá rẹ̀ jáde àti bàbá ti kú sójú ọ̀nà aago méjì tí bàbá rẹ̀ kú òun náà ọmọ yìí bàbá lọ sọ́run ọmọ sì ń inú àdánwò ayé ni kéèyàn tara bu ẹ̀ṣẹ̀ tí máa mú yàn rí bínú ọlọ́run téèyàn náà sì mọ̀ pé ah yìí ti mú yìí ah èèyàn ní mú kọ́mọ ya wèrè yìí ti ń fà yìí èèyàn ní máa fà á kéèrè rẹ̀ ọmọ padà dàrú ìwà tí ń wù yìí èèyàn ní wù kọ́lọ́mọ́ bínú sí yàn ọwọ́ àfi ilẹ̀ tọ́ba tí lóhùn ò ní ṣe mọ́ yóò tó padà ń jọ́ kejì tọ́ba lóhùn ò ní ṣe mọ́ yóò tó padà ń jọ́ kejì nínú àwọn àdánwò ayé gbogbo ẹ̀ lọ ní àbáyọ ọlọ́run bá aláàtì sàdéhùn ya'idu ibadahu kullahum ọlọ́run sàdéhùn fún gbogbo wa pátá tọ́lọ́run yẹ nìkan kan lẹ̀ èyí nìyí ò jẹ́ kí ẹ̀rín wọ́pọ̀ púpọ̀ àti ìgbéraga torí ọmọ ìtókù tọ́lọ́run tún kọ fún ọ lẹ́yìn èyí tó ń lò lọ́wọ́ yìí ẹni bá rántí àdánwò kò ní sakọ ẹni bá rántí àdánwò kò ní fìyàn sí yẹ̀yẹ́ ẹni máa rántí àdánwò kò ní ṣègbéraga nítorí pé nítorí nílọ́wọ́ tó fi ń ṣègbéraga yẹn àwọn kan ti ní lánàá tọ́lọ́ ń gbà lọ́wọ́ wọn. ọlọ́run wá promise gbogbo wa ó ní ká máa retí àdánwò nígbà àdánwò wá dé kí ló wá dé tọ̀wá tó wá ń sọ pé ta ló fi kàn mí ta ló fi kàn ọba o ọba rẹ ọ̀rọ̀ jìbìrì lùsàn nàbì sallallahu alaihi wasallam ó ní ká nàbì ó sọ fún gbogbo wa yìí pé wala nabluwannakum bishai ọlọ́run ní fi díẹ̀ dán yín wò díẹ̀ bishai torí ara wa ò tó gbàdánwò ọlọ́run ọlọ́run ní tíntín náà ní fi dán yín wò mẹ́sẹ̀gì ọlọ́run tọ́lọ́run ránṣẹ́ sí wa nìyẹn o gbogbo wa lọ́lọ́run sì ránṣẹ́ sí kọ́dà ọlọ́run yọ ànẹ́bí mọ́mọ́ lẹ̀ ànẹ́bí náà ń bẹ́ẹ̀ nú àwọn tí ọlọ́run ọba aláǹbá sọ̀rọ̀ ọlọ́run wa ní kí Jibrilu kó walanabuwannakum bishai ọlọ́ni máa dán yín wò dandan ni kì í dán yín wò mo gbọ́dọ̀ dán yín wò yín máa dán yín wò nóònù tó wà ń bẹ̀ yẹn àti láàmù tó wà ń bẹ̀ yẹn wọ́n máa fi ń ọ̀rọ̀ nípa ni pé verily Allah will test you ọlọ́wọ́ dán o ọlọ́wọ́ bá ní mo gbọ́dọ̀ dán yín wò bishai min al-khawf nínú jáyà àyà yóò máa já aya yóò máa já tó ní hey alájẹ dídé dídé ọmọ yìí ti dákú ó ti dákú ó ti dákú ọba wọlé ọba yóò jí padà ọba sì wọlé ọba yóò kú pátápátá àmọ́ àyà rẹ já lọ náà ah, kò sẹ́ni tí mẹ́lẹ́ ayé táyà rẹ̀ já gbogbo àwọn tí wọ́n fẹ́ kó owó nàìjíríà jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí àyà wọn já lọ́wọ́ báyìí mẹ́wàá tó ń wà ní owó náà owó yẹn ò ní káyà wọn mọ̀ jà ẹ̀rì tí wọ́n mọ̀ sákàkì kìí sọ̀wọ́ nìkan làyà rẹ̀ ń já àyà lèmọ́mù kan ń já àyàfà ń já àyà tèmi ń já àyà tèmi náà ń já bọ́lá wọn bá dáyà já wa kọjọ́ lọ nìyẹn ìjọ́lọ̀ ọba rẹ̀ náà lọ́jọ́ kọ́ máa dáyà já wa ọlọ́run dáyà já olè olè tí ń dáyà já yàn ọlọ́run dáyà jó náà ẹ̀rí tí ó sá ọlọ́run ọba ní wọlìjú ẹ̀ ọlọ́run ọba ní ìmọ̀ yín wò pẹ̀lú ebi ebi ọmọ pa yín wọ́dàkùsọ ìmìnà àmúwálì ọlọ́wọ́n bá ní láwọn àsìkò kan owó ò ní pọ̀ lọ́wọ́ yín ẹ wà pọ̀ ẹ̀ ní rówó ẹ wo báǹkì kò ní sìn kankan mẹ́ ó gbé ATM lọ ó kí bàbá yìí ọ̀dà padà fún ọ pé ò lówó mọ́ ọlọ́wọ́n bá ní kìí ṣe gbogbo ìgbà ni yóò máa dùn ọkọ ìyàwó ẹ mọ sáré àsápajúdé nítorí ìyàwó rẹ ti ń tì ọ lọ bí ó lè kíyàwó náà gbà pé owó arísìkí ọ̀dà gẹ́gẹ́ bí wẹ́dà ni àsìkò òjò yóò máa rọ̀ àsìkò ẹ̀rùn ẹ̀ nígbọ́rọ̀ kankan ọlọ́ni gbogbo yín ọ̀dà owó ọmọ dá yín ṣe ń tọ́lọ́run sọ níṣẹ́ ọ̀wá ṣẹlẹ̀ kọ́dà nígbà mi ó lówó ní báńkì òsì nírí gbà ó débẹ̀ báyìí wọ́n ní kọ̀sáyì kọ́mọlọ́lé ṣé ọ̀sẹ̀lẹ̀ ń sin jẹ́ mọ́ nígbà tí uh, àsìkò uh, kádàrá tá ń lò lọ́wọ́ báyìí kádàrá tá ti kọ́lẹ̀ fún wa ni ipe lásìkò báyìí lọ́dún báyìí nígbà báyìí ọ̀dà owó ṣe kínní yóò dá kálukú àtàwọn tó lówó lóòótọ́ wàlẹ̀ ánfùsì ọlọ́run bá ní ni yín pa àwọn kọ̀ọ̀kan máa yín la bọ́lá bá ti pa ọmọ rẹ ó ti ànọ́ọ̀sì fún ọ tẹ́lẹ̀ pé òun bọ̀ tó bá ti pa ìyàwó ẹ ó dé nánu tó bá ti pa ọkọ ẹ ó dé nánu tó ti pẹ bàbá àbẹ́pà ìyá ẹ ó dé nánu yẹn ọlọ́run bá ní wọ́n samara gbogbo yín tẹ́ ń dáko gbogbo àti ẹ̀ bá ń dáko kẹ́ ẹ̀ máa jèrè oko ẹ̀ máa tasu ẹ̀ máa tagbado ẹ̀ máa ta ọkà bàbà ẹ̀ lọ́jà níjọ́ ọjà ẹ̀ kún kan wálé owó oníjẹ́bẹ̀ ẹ̀ sì lọ́jà ńgbà míì ẹ̀ sùn kan wálé torí pé gbogbo tẹ ẹ kó lọ yìí pátá kò bọ́jà mọ́ ọlọ́run bá ní àwọn arúgbìn yín yóò máa bàjẹ́ láwọn àsìkò kan wa bashiru sabirin ọlọ́run bá ní gbogbo àwọn tó bá wá ṣe sùúrù nínú yín ọlọ́run bá ní èrè ànábì bá mi fún wọn ní ìró dùnú pé padà dùn wọn nú àwọn tó bá ṣe kíni jama àwọn tó bá ṣe sùúrù suratul baqara aya one fifty five nínú ẹgbà nínú aya mi ọlọ́run bá ní wanabulukum bisharri wal khayri fitna ọlọ́run bá ní a máa dá pẹ̀lú ìbànújẹ́ pẹ̀lú aburú wal khayri nígbà míì gan a tún fún yín lóore oore tá a fún yín yẹn àfi dá yín ni nígbà wo bá ń bẹ lọ́wọ́ rẹ̀ táwọn èèyàn jó sinmi wọ́n ń pè lọ́tún wọ́n ń pè lọ́sì wọ́n tún máa ṣe pèlè ipe ọ̀yọ̀ kò ti wá fún wa tí wọ́n bá tún wọ́n bá tún fún wọn wọ́n tún ní ṣe tọ́yẹ kó fáwọn ni bọ́ọ̀lù ọ́fíìsì wọ́n ti wà ń bẹ̀ dé bọ́ọ̀ wà ń wọ́n ti wá tò sílé olówó ìsinmi olówó tí máa ń sàárà ìsinmi o ọlọ́run ọba ní oore tí mo wá mo gbé yín sípò mo sọ yín di ọba ìlú sọba ìlú máa ń sinmi ah baba baálẹ̀ ṣé wọ́n ń sinmi baba aláǹgó wá ń sinmi ah tẹ́ẹ̀ bá ń sinmi ní ẹ ti sanra jù báyìí lọ. èní ẹjọ́ ọ̀la ẹjọ́ lágò kan òru wọn wà kalẹ̀kùn kí ẹ bá parí ẹ o. àdáwò ni jama ọlọ́wọ́n bá aláàánú fitinatan wa ilayna turja'un ọlọ́wọ́n ni ẹ sá ṣe sùúrù torí gbogbo yẹn náà lẹ́ẹ̀ padà kú ẹ ṣe sùúrù suratu alambiya aya thirty five alihikimatu ilahiyatu fil ibtila kí ló dé tọ́lọ́wọ́n bá aláàfin wa ń dán wa wò gbogbo tọ́lọ́wọ́n bá aláàbá ń ṣe pátá kò sí ti nídi alakọ̀kọ́ ń bẹ̀ tahakiku alcubudiyati lillahi wahdahu la sharika la li'anna allaha kulli shay'in wa maliku wọ́n ní kọ́lọ́hún lè bá jẹ́ ká mọ àwọn ara wa ipe ẹrú ni wa òun lọ́ba wa òun ló sì ní kápá lérí wa torí ẹ̀ ní sí ń dán wa wò ìgbà ọlọ́run bá ti ti àdánwò síwájú rẹ̀ tọ̀run rán tó o sì rábàáyọ kí ni ń túmọ̀ yẹn ń túmọ̀ pọ́lọ́ ń ju ọ lọ ló ṣe jẹ́ pé àgbọ̀dọ̀ fẹ́ nìkankan wé ọlọ́run nínú gbogbo àwọn tẹ́ ń bẹ lérí ilé ọlọ́run nítorí pé gbogbo àwọn tá a wí yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àdánwò tí wọ́n rán wọn ò rí yanjú àfi tọ́lọ́wọ́n bá bá wọn dá sí tọ́lọ́wọ́n bá ti bá wọn dá sí eh, wọ́n kàn máa bẹ lẹ́rú ọlọ́run náà ni àbí ọ̀rẹ́ yẹn ń sìn wọ́n gbé lọ léèbó wọ́n pààrọ̀ ẹ̀jẹ̀ wọ́n pààrọ̀ omi wọ́n gbé padà wálé wọ́n ní kinní wò tó mu mọ́ wọ́n tún gbé padà kí ló kù tí kálukú ọmọ ṣe ẹ̀sàdúà òun náà mọ̀ sọ pé ẹ dákun ọlọ́run kọ́dà gbogbo àwọn ọ̀fọ̀ tí máa pa tẹ́lẹ̀ yọ baba kan bẹ baba ẹlẹ́bọ kan ni bòtẹ mùsùlùmí ní pẹrẹ níbi tí mò ń gbé níjọ baba yẹn wá sọ pé kẹ́nìkan wá gba kíṣẹ́ẹ̀tì kùránì wá lọ́dọ̀ mi bóun fẹ́ máa gbọ́ ẹni tá a wí àwọn táwọn yẹn máa wá bá ní o tí wọ́n gbà pé alágbára wọ́n wá sáré sọ̀tún wọ́n sáré sósì ara ò baba náà wá rí pé bí kan ṣe ń lọ yìí gbogbo àwọn ìjẹ ògbè tó wà nílẹ̀ wọ́n ti disappoint gbogbo àwọn ẹ̀yọ́nú ayé tí wọ́n dì sínú pépà símáǹtì gbogbo wọn ò ṣiṣẹ́ mọ́ ẹ̀yìn ayé ò ẹ̀yìn àgbà ò wọn ò dáhùn bàbá wọn pe ọlọ́run o ọlọ́run o bàbá wa ní kán wá gba kíṣẹ́ ti kùrán wa òun fẹ́ mọ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run níbo lọ́ padà padà síjọba ọ̀dọ̀ ọlọ́run àwọn ìyá mi wọ́n tan rẹ̀ lẹ́yìn Allah ìtọ́lọ̀ ń dá lókun ìtọ́lọ̀ ń dá òṣì tó ẹni tó dáa téèyàn bá ti gbà yẹn gbọ́ èyàn ò ní fi igi funfun èyàn ò ní fi aṣọ funfun kó fi ró igi ìrókò torí kíní kan ní ń wá nídìí o yìí tí sì ń wá nídìí igi yẹn ta ni máa ń ṣe Allah ìmáàmù sọ tiwọn babaláàgbà sọ tiwọn àwa náà sọ tiwa ọwọ́ àkùsọ̀wọ̀ tiyín àmọ́ mọ̀mọ́ pé kan á pàdé níjọ́ tẹ́nìkan kò ní gbọ́ ọlẹ̀ tọ́wọ̀ tó tọ́wọ́ sínú sàárè tí ò ní sẹ́nìkan fọlọ́ ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa. ẹlẹ́ẹ̀kejì tadhkiru al-ibadi bi annahum mutajuna ila Allah fi waqti shada'id wọ́n ní ìdí tọ́lọ́wọ́n fi ń dá wa wò ni pé kọ́lọ́wọ́n bá Allah kó lè bá a jẹ́ àmọ̀ pé kò sẹ́nìkan kan tó lè dá yanjú ọ̀rọ̀ ara rẹ̀ mutajuna ila Allah gbogbo alá ní bùkátà sọ́lọ́hún àgbàrá wa lẹ́rù ọlọ́run lẹ́yìn náà nígbà tá a bá rí i pé a ti dẹrù tán kí lóògùn tá a máa wá ṣe a máa wá bẹ̀ pé kó fún wa ní àbáyọ ìmọ̀ bẹ́ẹ̀ lọ́hùn kó fún wa lábàáyọ yẹn nítorí ẹ̀rọ lọ́hùn fi ń dán wa wò ká lè máa padà sí kó lè máa wà nípò rẹ̀ tọ́ wà káwa náà ká lè wà nípò táwa náà ṣe kíni táwa náà wà ọlọ́run yìí ṣe gbé wa kò sí nǹkan kan tó dàbí ọlọ́run ẹlẹ́kẹta lè yàtẹ̀bẹ̀rẹ̀ sídìkọ ìmánì abdi inda nuzul ìbàdà ọlọ́run bá aláǹdáwá wò kó lè bá a mọ̀ ipe sáà gbà ń gbọ́ lóòótọ́ àbá àṣekínni àbá gbà ń gbọ́ ọlọ́run láàmú ẹlẹ́nu al-Qur'ani karim ọlọ́run bá ní ahasibanas ọlọ́run ní sáwọn ọmọ èèyàn wọ́n wá ń rò ní ṣé wọ́n wá ń rò ní ayò tọ̀ràkù ipe a fi wọ́n lẹ̀ ayakulu amanna nítorí pé wọ́n ti gbàgbọ́ torí pé wọ́n ń sọ pé àgbàgbọ́ àgbàgbọ́ àgbàgbọ́ wọ́n ń kírun wọ́n ń gbà wẹ̀ wọ́n ò ṣẹbọ wàhún la yuftanun ọlọ́wọ́n bá ń ṣe nítorí pé wọ́n gbàgbọ́ yẹn làwọn á ní dáwọn o wà lóko ti fatan na alladhina min qablihim ọlọ́run ní àwọn tó ṣíwájú wọn nínú àwọn ànábì ọlọ́run àtàwọn ẹni rẹ̀ àwọn wòlíì wòlíì wòlíì ọlọ́run ní gbogbo wọn ládàá o fala ya'lamanna Allahu alladhina sadaqu ọlọ́run bá ní tó jẹ́ àdáwọn wò ni pé afẹ́ mọ àwọn olódodo nínú gbàgbọ́ wala ya'lamanna al-kadhibin a sì fẹ́ mọ àwọn òpùrọ́ láàrin wọn tọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala tó bá dán wò kó o tètè mọ̀ pé ọlọ́mọba Allah fẹ́ mọ ipò tó wà àti ìhà kọ sóhun. ọlọ́run fẹ́ mọ ipò tó ṣe kíni ipò tó wà lọ́dọ̀ òun ọlọ́run fẹ́ mọ ìhà kọ sóhun. tádàn wa ti dé àṣírí rẹ fẹ́ tú nìyẹn àṣírí rẹ ò bò fọlọ́n tẹ́lẹ̀ náà o àmọ́ ìwọ gbà pàṣírí rẹ fẹ́ ṣe kí ni ọfẹ́ tú síwọ náà fún rẹ torí kò bò fọlọ́n tó o bá ti dúró tó ní ọlọ́run ló mú wá inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ ọlọ́run láti wá ọ̀dọ̀ ọlọ́run la sí bọ́lọ́run ṣe fẹ́ ni torí gbogbo àdéhùn tó bá báyàn láyé tó bá ti gbó báyìí inna lillahi lọ́kọ̀ọ́kọ́ sọ inna lillahi wa inna ilayhi raji'un wọn lágbájá kú inna lillahi wa inna ilayhi raji'un wọn lágbájá lásìdẹ́ntì inna lillahi wa inna ilayhi raji'un wọn lágbájá ọjàbọ inna lillahi wa inna ilayhi raji'un. ọlọ́wọ́n bá ní ìtẹ́ gbọ́dọ̀ kọ́kọ́ wí nìyẹn ọlọ́wọ́n bá olódodo wala ya'lamanna al-kadhibin káṣí lè mọ àwọn òpùrọ́ tí wọn ò nígbàgbọ́ tí wọ́n parọ́ bóò ló mọ̀ pé olódodo ni ọ́ tàdánwó bá dé ó ṣe sùúrù ọmọ sàdúà ọwọ́ àdúró tọ́lọ́hún ọ gbà pé bọ́lọ́hún ṣe fẹ́ bọ́lọ́hún ṣe kọ́ ni ó ti sara giri tó bá jẹ́ nǹkan tí ó ti lọ ó ti lọ nánu mọ́tún rò mọ́ tó jẹ́ nǹkan tó orí pé àárẹ̀ ni bẹ́ẹ̀ ọlọ́wọ́n padà mú kú nǹkan tó lọ ọlọ́wọ́n padà dá padà ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ní wala nabluwannakum hatta na'lamal mujahidina minkum ọlọ́wọ́n bá ní a máa dá yín wò títí tá a fi mọ àwọn tí wọ́n ń gbìyànjú nínú ẹ̀sìn kódà ọlọ́wọ́n gbàgbé àwa tá à ń ṣe jihadi ẹ̀ wọ́n ń ṣe jihadi ẹ̀ ní mọ́tò bàjẹ́ mọ́tò ta lọ́ọ́ yẹ kó bàjẹ́ bí ìbá ṣe mọ́tò tì í <laughs> wọ́n ní mọ́tò kan takú lẹ́ẹ̀kan òun ní bọ́lá ọ̀sẹ̀ fẹ́ẹ́ ni ṣèbí wọ́n mọ̀ pé ìta fẹ́ sọ ni wọ́n fẹ́ dẹ̀wà wò ní ipò sẹ́lẹ̀ ṣe mọ́ ẹ wá lọ sójú ogun ẹ̀sìn àwọn seventy ló kú lógun ohodo ní àwọn sàábé sẹ́wà pé ìsìlámù mọ́ sẹ́wà pọ́lọ́ òjò lọ mọ́ sẹ́wà pọ́lọ́ òsì lẹ́yìn mọ́ ọlọ́run bẹ lẹ́yìn ọ̀dọ̀ yín wò ni ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ń làmì laaka nínú iṣẹ́ dáwà ọlọ́run bá ní dáwọn náà wo àfáà ti ṣe wáàsí fún yín sí pé dákun ẹ sùúrù òun náà ládàá wọn tiẹ̀ ti rán o èmi ládàáwò tèmi tí n bá kalẹ̀ fún yín èlèmi ọ̀sá kò ń bí ìpè é ìtàngbérin ni bẹ́ẹ̀ ni èyí tó ti lọ kọ́lọ́mọjọ padà mọ́ fún mi èyí tó wà fún mi kọ́lọ́mọba mú kó mo wá tọrọ bẹ́ẹ̀ fún gbogbo àná lápapọ̀ ìbọ́lọ̀ òní dán o àfi tó bá wáyé àfi tó bá wálé ayé ọlọ́run ni wá sọ́ọ́bìrì ọlọ́run bá ní afẹ́ màwọn ń sùúrù láàrin yìí ló já dayún wò wọn nàbùlù wà àkàbàrà kún lẹ́yìn náà àfẹ́ gbọ́n tẹ́ fẹ́ sọ àfẹ́ gbọ́ làbárì làbárì àwọn làbárì ni pé kí lẹ fẹ́ sọ ṣé ẹ fẹ́ sọ pé ẹnìkan ló ṣe ni ṣé ẹ fẹ́ sọ pé ogun ìdílé ni ṣé sọ pé ayé ló bá ti ń ni àfẹ́ gbọ́n sọ a sì fẹ́ gbọ́ làbárì ibi tẹ́ lọ ah aláàjì ẹ má wòran o ìyá ẹ má wòran o ẹja lọ sáà dúró ẹnsológun mọ̀ sọ́ o nílẹ̀ tápà ẹ kọ́ sàlùwàlá kó pe ọlọ́run Allahu Akbar ẹni tí ó dá wa tí nǹkan bá bàjẹ́ nu ara wa òun nìkan náà ló lè tún ṣe ẹni tó kọ àkọọ́lẹ̀ fún wa tí nǹkan fi ń ṣẹlẹ̀ fún wa tí nǹkan kan bá di pé ń bà wá nu jẹ́ òun lá kó bá wa parẹ́ kó mu wa dúró suratu muhammad aya tàti wa lọ́lọ́run ti ní ẹ agbọ̀ntẹ́ fẹ́ sọ o afẹ́ gbọ̀ntẹ́ fẹ́ wí la fi da yín wò tọ́ba ti ní tọ́lọ́nkọ́ yìí yá ikú tọ́lọ́nkọ́ yìí àkọ́kọ́ kú èkejì kú èkẹta kú tọ́lọ́nkọ́ yìí tọ́lọ́wọ́ pa aláwọ̀ bá ní thumma amatahu fa akbara aláwọ̀ bá ní èmi nìyí pa àyàn èmi ni mo ṣètò sáré rẹ̀ huwa alladhi adhaka wa abka ọlọ́run ní èmi ní ń pa wọ́n lẹ́rìn lọ́ọ̀kan èmi ní ń pa wọ́n lẹ́kún bí àwọn tí wọ́n rẹ́rìn náà àwọn náà padà sunkún o àwọn tí wọ́n sunkún yẹn àwọn náà padà síkiri wọ́n padà rẹ́rìn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa asbabul ibtila tádàwọ̀ bá ti wá bá ọ nǹkan méjì ló àbíkọ́jẹ́ ẹyọ kan nínú méjì alákọ̀ọ́kọ́ lè rọ́fọ̀ ìdàrẹ́jáàt ọlọ́run lè fẹ́ gbé ọ̀gá nípò kìí ṣe pé bóyá ọ̀sẹ̀sẹ̀ kan lọ́lọ́run wa ń bọ̀ wí ọlọ́run fẹ́ gbé ọ̀gá nípò ọ̀fẹ́ ṣèdánwò fún ọ kó lè kó ní kíláàsì kan bọ́ sí kíláàsì mi tábà fẹ́ gba promotion school bó la máa ṣe jama a ṣe sáàmù náà a ṣe mutahanu ní madrasa tábà ti wà ní alẹ́ ìdàdíjà tẹ́lẹ̀ yóò bọ́ síbo athanawiya tọ́ba ṣe ẹ̀zámù láti athanawiya ibo ní ọ̀bọ̀ sí ọ̀bọ̀ sí alkuliya jami'a tọ́ba ti ṣàyẹ ẹ̀zámù tọ́tọ́ pàṣẹ secondary school ibo ní lọ ní lọ institution ni tí ọba ṣe ẹ̀zámù kò lè move kò lè promote wọ́n lò lè promote sí ipò tí ọlọ́run bá aláàní fún ọ àfi pẹ̀lú kọ́lọ́n dọ́wọ́ anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni idà sábà kọ́tì lil abdi min Allahi manzila tọ́ba jẹ́ pé ipò kan bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba fún ẹrú kan tọ́lọ́run fẹ́ gbé sí nínú àlìjánná lam yablugha bi amalihi tọ́wọ́ ajẹ́ pé gbogbo iṣẹ́ tó ṣe nínú gbogbo àwọn ìbádà tó ṣe kò lè gbé dépò náà ibtala Allahu fi jasadihi ọlọ́run ọba Allah yóò wá fi àmúdi sínú ara rẹ̀ yóò fi dán o àwọn fi malihi àfikọ́ pa owó rẹ̀ rẹ́ ẹni títí fún yàn títí fún yàn kò wá nínú kankan mọ́ àwọn fi waladihi àfikọ́ fọ̀kan náà àwọn ọmọ rẹ̀ dán o tó mọ̀ sọ bára o ọlọ́run wà fún sùúrù lérí ẹ̀ hatta yabulugahu alimanzilata allati sabaqatlahu títí táàfin wá fi sùúrù tó ṣe yìí táàfin wá gbé dépò tí ó wà nínú àdánná tí ò lè dé pẹ̀lú àwọn ṣẹ̀rẹ̀ tádàmú bá ti dé tí wọn náà wò pé ah tó àìrìn kiri ọmọ mi àmọ́ ń tara bọ àwọn ẹsẹ̀ tí tọ́lọ́n lè fi dán mi wò báyìí kí tó máa ronú ọlọ́run fẹ́ ṣe kí ni ó gbé ẹ̀ga nípò ànábì Muhammad sallallahu alayhi wa sallam suyila rasulillah wọn bí anabi wọn ni ayo nasi bala a ẹ àwọn wo ni àdánwò wọn lọ́pọ̀ jùlọ o anabi ni alihambiya o anabi ni awa anabi ọlọ́ni awa ni alihambiya àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn àdánwò ti wá ló le jù lọ́pọ̀ jù sọmọlẹ amusalu falẹ amusalu lẹ́yìn náà lọ́wọ́ kan àwọn tó bá tún wà lẹ́yìn wa àdánwò tiwọn náà yóò tún tóbi àwọn tó bá tún wà lẹ́yìn àwọn yẹn àdánwò tiwọn náà tún tóbi díẹ̀ kò ní tó tàwọn yẹn tán bọ́ ọba ti súnmọ́ ọlọ́run ọba sí làdáhùn rẹ̀ ó ṣe pọ̀ sí níta ń gbọ́ nìyẹn tani wàá fẹ́ dọ̀rẹ́ ọlọ́run ó lè dọ̀rẹ́ ọlọ́run àfikọ́ lọ́dọ̀ o wọ́n yẹn sì tàlá Ibrahima rabbuhu bikalimati fa'atammahun qala inni ja'iluka linnasi imama ọlọ́run la dá Ibrahim wò pẹ̀lú àwọn àdánwò tó le ọlọ́run ni ó sì paasi nígbà wàá paasi tán àwa ni ọ̀ya òun náà fẹ́ dasíwájú ní ayé ojú rẹ̀ ó rí ọ̀fẹ́ jásíwájú lára àwọn òlé ọlọ́run ojú rẹ̀ ó rí táwọn ọ̀tá ọlọ́run mọ̀ pé ebi ń ṣàdúrà sebo ní pé kágbára lọ́rùn sebo ló ní àdúrà mọ́ gbà kí ló dé tọrọ wa ọ̀rọ̀ rẹ̀ wá rí báyìí kí lóò anábì Ayuba ṣe fọlọ́run tó fi sàárẹ̀ ní eighteen years ọdún méjìdínlógún kò jáde nu yàrá lọ́dún méjìdínlógún kí ló ṣe fọlọ́run ẹ̀ṣẹ̀ wo lọ́lọ́run sọ fún wa kọ́sẹ̀ ìbọn lọ́wọ́ fi gbéga nípò ni ànábì wa Yusuf tó wẹ̀wọ̀n kí ló ṣe ṣebí wọn kó bá ní ṣebí Ọlọ́run ọba Allah fi gbéga nípò ni ànábì wa Zakariya àti Ibrahim wọn pẹ́ kán tó bímọ wọn ti darúgbó irun funfun ti ó ti yọ ní gbogbo gbogbo ọrùn dúdú ti change sí funfun wọn ti ń tẹ̀ ó tó di pé wọ́n bímọ kí ni wọ́n ṣe fọ́lọ́n tọ́lọ́n fi dánwò tó fi wá pẹ́ tó bá wọn anabi wa yaya ń kírun lọ́wọ́ ni wọ́n gèrè ẹ̀ wọ́n gèrè rẹ̀ báyìí nígbà tí ń kírun lọ́wọ́ ó fèrè kalẹ̀ báyìí wọ́n sì gèrè ẹ̀ bọ́lẹ̀ anabi yaya anabi yakub ọmọ rẹ̀ yusufu wọ́n ní ìkókó ti jẹ́ ó sì sunkún sunkún sunkún fá títí tí dúdú tó wà nínú ojú tó fi dé funfun tójú ọwọ́ adigun ojú òórìn náà. ló sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì ọlọ́run àwọn àfa ńláńlá kò sí bí wọ́n ṣe kàǹkà bí wọ́n ṣe tóbi tó tọ́lọ́wọ̀n ní dáwọn o akànbẹ́ kọ́lọ́wọ́n fún wa ní sùúrù kó ṣàánú wa anabini idha asaba ahadakum musiba anabini ti musiba bá bẹ́ni kọ̀ọ̀kan nù yín falyadhkuri musiba tàwù bí kọ́nà ti musiba tèmi o torí tèmi pọ̀ ju tiẹ̀ lọ anabi gbẹ́ni ti musiba bá bá nù yín kọ́ ọmọ rántí mùsíbà tèmi torí mùsíbà tèmi pọ̀ ju tìyín lọ èmi lọ́lọ́run sì fẹ́ràn jùlọ. ànábì ọba bàbá ẹ̀ láyé ọmọ ọdún mélòó ló wà tí ìyá ẹ fi kú ọmọ ọdún mẹ́fà níyà rẹ̀ kú wọ́n wá ń ti ànábì káàkiri wọ́n gbọ́dọ̀ Abdul Muttalib nígbà ìyá tó gbọ́dọ̀ Abu Talib nígbà ìyá tó di pé wọn àti ọmọ Khadija mẹ́sára wọn jọ ń lè tajà Kadija tó fẹ́ nígbà àdìjà fẹ́ tán àdìjà bá tún kú àdìjà kú tán gbogbo ọmọ ànábì ló kú pátá lójú rẹ̀ lẹ́yìn Fatima nìkan lẹ́yìn oṣù mẹ́fà tá ànábì kú òun náà ni Fatima náà kú ànábì ò fi ọmọ ọkùnrin kankan lẹ̀ sílẹ̀ ayé ọmọ ìyá mi ànábì fi ní tí kankan bá ti bá ọ mọ ọ̀ràn ti tèmi fàyínnaha min àádọ́mi ni mo sọ ib ànábì ní àdáwò tó bá mi ó tóbi ju gbogbo àdáwò tẹ́yìn ọmọ nílọ ọlọ́run sọ wá dánwò tọ́ mọ̀ pé ọlọ́run kò lẹ́yìn ẹ̀ ọlọ́run kò lẹ́yìn ẹ̀ báwo ọlọ́run ti gbé ọgá nì. alákọ̀ọ́kọ́ nìyẹn tọ́lọ́mọba alá ti ìmọ̀ ń ṣe ẹlẹ́ẹ̀kejì ansala alibala ali adili maasuya kéèyàn ti dáràn kádàáwò wá dé ọlọ́run ní wàmọ́ asọ́bàkùn mi musiba ọlọ́run ní èyíkéyìí musiba tó bá bá yín fábì má kásábàtì àyídí kún ẹ chẹ́kì tẹ̀ ń ṣe ẹ chẹ́kì ṣẹ́yìn ẹ wo wàtẹ́ ń wo ẹ wo ẹ̀ṣẹ̀ tẹ́ ti dá ọlọ́run bá ní fábímá kásábátì àìdíkù ẹ̀ṣẹ̀ tẹ́ fọwọ́ ara yín ṣẹ̀ ńlọ́fàdánwò wáyà àfu ànkẹ́tì kèé ṣe gbogbo ẹ̀ṣẹ̀ yẹn lọ́lọ́run bá aláàfin dán yín wò ó ti sàmójúkù níbi ọ̀pọ̀lọpọ̀ tíntín báyìí onífin jẹ yín yà gbogbo àdánwò tó bá ti rí lẹ́yìn ẹ̀ṣẹ̀ tó bá ti ń dé báyìí mọ́ ní alihamudulilayi torí pé tíntín lọ́lọ́run bá aláàfin bíọ́ tó bá gbogbo ẹ̀ṣẹ̀ rẹ ní yọ pọ̀ jù bẹ́ẹ̀ lọ suratu ashura aya aya tààtì lọ́wà ẹ̀yọ́ màyá mi gbogbo àti èèyàn bá ti rádàwọ̀ kọ́mọ chẹ́kì ara rẹ̀ mọ̀ tọrọ àforíjì àwọn àwọn sálàfù sálà wọ́n ní tí àwọn bá rádàwọ̀ kékeré kan bóyá ẹ̀sìn àwọn nígbà táwọn fẹ́ gùn ọkàn tàwọn pa báyìí làwọn bá fìdí jálẹ̀ àwọn wàá rò pé ẹ̀ṣẹ̀ táwọn ti ṣẹ̀ láti bí ogójì ọdún forty years ago ẹ̀ṣẹ̀ yẹn lọ́lọ́wọ́n bá aláàfin bí àwọn lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn rántí padà ọ̀kan bá ti dé rántí ẹ̀ṣẹ̀ tọ̀sẹ̀ rántí ẹ̀ṣẹ̀ tọ̀sẹ̀ torí ọ̀ bàbá ọlọ́run ti fèrè jẹ́ ọlọ́run fèrè jẹ́ ọ ló sì jẹ́ pé ọlọ́run ní fàdámdámà aléhìn rọ̀bùhùn bìdánbìhìn fasawaha ọlọ́run ọba ní àwọ̀ ọlọ́run ọba àṣìpawọ́run bìdánbìhìn nítorí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ tí èèyàn bá ti ń ṣẹ̀ṣẹ̀ ìyà ló kù lẹ́yìn ẹ̀ àdánwò ló kù lẹ́yìn ẹ̀ṣẹ̀ tọ́ba ti lóun ní fọtílẹ̀ tọ́lọ́mọba ti dé wọn náà mọ̀ pé aa ọ̀yẹ̀kọ́ lọ́n bọ̀ wí olóòní fi sìnálẹ̀ àdánwò wa dé owó rẹ̀ ọ̀pá rẹ̀ owó rẹ̀ ọ̀pá rùn tọ́ba ti ń ṣe sìnà ọlọ́run jà ọbọ̀lẹ̀ ọmọlúwàbí rẹ̀ ọbọ̀lẹ̀ ẹni máa ń gbowó èlé ọlọ́run máa bá jagun òun gbowó èlé ọlọ́run sì ni ẹni tí o bá fowó èlé lẹ̀ ọlọ́run bá ní fa'adhanu bi harbin minallah kọ́ máa palẹ̀ mọ́ ogun òun ọlọ́run wọn bàjá òun ní rámọ̀ láyé gàsì àtẹni tí ń gbowó èlé àtẹni tí ń fún yàn ẹnìkan fẹ́ fún ní one thousand tuntun márùn ìwọ wàá fún ní one thousand tó ti gbó oyè márùn àtàbọ̀ five thousand five hundred ló fi pààrọ̀ ìtí one thousand tuntun rà náà sì ni èyí tó gbó náà ń ṣe kíni ti ń rà ẹ̀yin méjèèjì àgbákò ti ṣe òun náà gbé ní ribal fadl anabi na zahabu bi zahabu wal fidda bil fidda owó tó bá ti jẹ́ pé nǹkan kan náà ni tá a bá fẹ́ pààrọ̀ rẹ̀ kò gbọ́dọ̀ lé torí ẹni tó gba five five lọ́wọ́ rẹ̀ five thousand five hundred lọ́wọ́ rẹ̀ onítọ̀hún ṣàbòsí fún ọ ni five hundred ló fi ṣàbòsí kátó wá pàtó àná lè gbowó èlé ẹ má jà gbowó èlé mọ́kọ̀dá o torí tí wàhálà rẹ bá dé ipa ò ní ká o fàwa idul ibtila àwọn àǹfààní tí à ń máa rí níbi àdánwò ọ̀rọ̀ yẹn yóò fẹ́ yà wá lẹ́nu ipe ṣé àǹfààní bẹ́ẹ̀ bí àdánwò wàláyà àǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ àǹfààní tó wà ń bẹ̀ òun náà ni alámọ̀tò mahabbatillahi lil abdil mu'min tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ọjà àǹfààní lára àdánwò àmọ́ tó ti jẹ́ olùgbàgbọ́ àdánwò àdánwò tó bá ojú yìí tó lọ òun náà làdánwò kọ́ gbàgbọ́ kò sí àdáwò kan tó tó àdáwò àìgbàgbọ́ gbogbo ẹni tí ó bá ti gbàgbọ́ kò lè jọ́rìí ọlọ́run téèyàn bá ti jọ́rìí ọlọ́run kò lè béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run ọlọ́run ní Allahu waliyu ladina amanu ọlọ́run bá ní èmi ni ọ̀rẹ́ àwọn tó gbàgbọ́ láti ń tẹnumọ́ yí pé àní gbogbo ohun tí kálukú ń bọ tó bá jẹ́ pé mùsùlùmí bá ní wá o táwọn wá jímọ̀ táwọn wá yídì ẹ̀já lọ lè palẹ̀ rẹ̀ mọ́. ẹjẹ́ á lè palẹ̀ mọ́ nítorí pé yóò dáa kí ó lè jàǹfààní ìgbàgbọ́ anabiwa muhammad sallam ó ní inna Allah idha habba qauman ibtalahum tí ọlọ́wọ́n bá aláàbá fẹ́ràn àwọn ìjọ kan ọlọ́wọ́n wà dá wọn wò tọ́lọ́wọ́n bá fẹ́ràn wọn yóò wà dá wọn wò faman sọbara ẹni bá ṣe sùúrù láàrin wọn falawu sọburu yóò jèrè sùúrù wọn mọ jaza ẹni bá ń kara tí ń rojọ́ falawu lè jaza ọlọ́run yóò mọ kara náà ní ọ̀rọ̀ rò níyanjú yóò padà wá ní ẹ̀jẹ̀ ruru látara bẹ́ẹ̀ kí ni ó tún kú jama oní sùrọ̀kì lẹ́yìn sùrọ̀kì báyìí àtọwọ́ rẹ̀ àtẹsẹ̀ rẹ̀ kọ́ ya para wọn lẹ́yìn náà sáré nínú ẹgbàá wa kan anábìrin fama rọ́ọ̀dì yafalawo rídọ́ ọlọ́run ti bá dán irú kan wò tọ́ba yọnu pé ọlọ́run wọlọ́fẹ́ bẹ́ẹ̀ o sì nídìí tó fi ṣe bẹ́ẹ̀ mo ti gbà pé ọba dáadáa ni ọ mo yọnu sí kádàrá rẹ o anabi nífa la wùrí dọ ọlọ́run sì máa yọnu sí ọmọ sákítà ẹni bá bínú bí ha èmi kọ́ yọ kọ́kàn ha ìta sí ìdíje lóru àwọn afáàní àti sàrà ń ṣe wọ́n wá bínú káàkiri ń kàrà máa ń wẹ̀yà ìwúrọ̀ ọlọ́run ṣe yìí falawo sọ́ọ̀tù ọlọ́run bá ní ìbínú òun sì máa rojò lé lérí ọlọ́run dùn ọ́ wò kóòtù lọ́fẹ́ gbọ́ lọ́lọ́ àfikọ́ padà sọ́dọ̀ rẹ̀ ẹlẹ́gẹ̀dẹ̀ nínú àwọn àǹfààní alìbtìláwù tẹkifíru dùnúbí lílẹ̀ abdul mu'min olùgbàgbọ́ òdodo tó bá gbọ́ ọlọ́run bá gbọ́ tí ọlọ́run bá alábàáfin kankan dán wò bóyá àárẹ̀ ara ni bóyá òṣì ni bóyá ìbànújẹ́ ni bóyá ikú ọmọ ni bóyá ikú ọkọ ni bóyá ìṣẹ́bọ ni ẹni àdánwò tó bá bá tó bá ti jẹ́ olùgbàgbọ́ òdodo á fi pẹ̀sẹ̀ rẹ̀ rẹ́ anábìnrin láyà zálù ní balawu bìlì mọ́mí ni áwìlì mọ́mí nàti olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin fi jasadihi wa fi malihi wọn ò ní yẹ wọn ò ní bò lẹ́ni tí àdánwò máa bá nínú ara wọn wa fi malihi àfi níbi dúkìá wọn wa fi waladihi àfi lára ọmọ wọn hatta yalqallaha wa ma alayhi min khati'a wọ́n wá ṣe sùúrù fọlọ́hún wọ́n wá ṣe sùúrù títí tó fi pàdé ọlọ́hún wọ́n ní tí ó fi pàdé ọlọ́hún ọba gbogbo àti ọba pàdé ọlọ́hún ọba báyìí kò ní sí ẹ̀ṣẹ̀ kankan nínú fáìlì ẹ̀ hadisi ta nabi ni ma yusibu li muslima min nasobin wala wasobin wala hammi wala gammi ata shawkati yushaku ha illa kafara allahu biha min khataya anabi lẹni tí wàhálà bàbá tó jẹ́ mùsùlùmí òdodo bóyá ọkàn roko tán lọ́ba jòkúlé ní yé ẹ̀yìn romi wọ́n sì pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ kò tí ì dùbí láàárẹ̀ o ọkàn darí oko ló ní a ìgbà roko romi wọ́n sì pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ ó jí láàárọ̀ ní erí ń fọ́ mi wọ́n sì pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ ọkàn jòkólẹ̀ báyìí inú rẹ̀ wá ń bàjẹ́ lérí nǹkan kan tí ń fẹ́ wọ́n sì máa pẹ̀sẹ̀ rẹ̀ àdẹ́bí ni edérí ẹ̀gún tọ́ba yìí fẹsẹ̀ gún ẹ̀gún tó ní wọ́n sì pẹ̀sẹ̀ rẹ̀ tọ́ba jólú gbàgbọ́ òdodo ni o sẹ́rí ẹni tí ó gbàgbọ́ òun kù nínú ekan bọ́nu kínní ọ bọ́ sínú yá àdámàjẹ́ jẹ́ ni ẹ̀mọ́ dáńpẹ̀lẹ́ kan àwọn yòókù kò rí àwọn ìsìláhù okòó là ń sọ bẹ́ẹ̀ bá fẹsẹ̀ gún èso ọ̀fẹsẹ̀ gúngò títí tí ó fi san yéè yéè tó ń pariwo wọn máa pèsè rẹ rẹ tọ́ba wa ṣẹlẹ̀ jama ṣe inú yẹn máa bàjẹ́ nù gbọ́n wọn ni wọ́n pèsè rẹ nígbà tó bá dọ̀rùn gan kí lọ kí ni kí lọ kí lọ fẹ́ kọ́ lọ́wọ́ bá aláwọ̀ ṣe fọ́ tó ní kọ́ fẹ́ níyàn lọ fólùgbàgbọ́ dodo ló sì jẹ́ pé yóò jẹ́ kí àárẹ̀ àbí àdánwò kó fúyẹ́ lọ́kàn yàn nígbà téèyàn ti mọ̀ pé wọ́n máa fi pa ẹ̀ṣẹ̀ rẹ ni ààrẹ salawatullah wa rahmatuhu tati ba'dal bala liman sabara ọlọ́run dídí sọ̀nù Qur'an pé òun mọ̀rọ̀ jù àánú àti kẹ́ lérí gbogbo àwọn tó bá ṣe sùúrù lásìkò tí ń bá dán o ọlọ́run ní wa bashiri sabirin ní ẹ bá gbogbo àwọn tó wọ́n ṣe alladhina idha asabatuhum musiba àwọn tó jẹ́ pé nígbà tí musiba bá wọn qalu inna lillahi wa inna ilayhi raji'un ní tí wọ́n sọ ni pé ọ̀dọ̀ ọlọ́run láti wá ọ̀dọ̀ ọlọ́run la padà sí ulaika alayhim salawatu min rabbihim ọlọ́run ní ìmọ̀ ọ̀rọ̀jù kẹ́lé wọn lérí wa rahma ní ìmọ̀ ọ̀rọ̀jù àánú lé wọn lérí ìmọ̀ sínú fún wọn wa ulaika humul muhtadun àwọn ni wọ́n mọ̀ náà o suratul baqara aya one fifty five one fifty seven tọ́ba ti lè ṣe sùúrù ọlọ́run fẹ́ sínú fún un ó di wòlíì ọlọ́run ọlọ́run tó wá dùn ọ̀nù lérí yìí tó fi bọ̀ ọ́nù jẹ́ tọ́wádé pé ọmọ lọ́ba gbà yóò wá fún ọ ní ọmọ míì tó tún dáa ju tó gbà lọ tọ́wádé pé owó lọ́ba gbà yóò ṣínà míì fún ọ tó dáa ju tọ̀hún lọ tọ́wádé pé àláfíà lọ́ba gbà yóò wá fún ọ lálàáfíà tó dáa ju bó ṣe ń bọ̀ tẹ́lẹ̀ lọ èyí ni tọ́ba ṣe kíní tọ́ba ṣe sùúrù ẹlẹ́ẹ̀kẹrin liyatadarra al-abdu wa huwa al àdúrà ìbádà ni èyàn máa Joko ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa mutí káwọn àbí tó máa ń ṣèlànà káàkiri yẹn tíṣẹ́ bá bọ́ lọ́wọ́ rẹ̀ yóò wá bá àwọn afáàpẹ́ kẹ́tà kún fún un ní àdúrà tó wọ́n máa ṣe òun náà kọ́kọ́ dé mọ́ṣáláṣí iná máa fàgé ó sì ti kírun gbẹ̀yìn sí láti yídì tọ́lọ́ yóò jòkó lẹ́wọ́n ní kíní àdúrà yìí wọ́n ní ká máa ṣe kán tó pẹ̀rún àṣùbà yóò jí ọlọ́wọ́n bá ní bí ìbá dán yín wò ní sàdúà allah subhanahu wa ta'ala ó ní wàlá kọ́dí arisalina ila umamin min qablik ọlọ́run ní àti ránṣẹ́ sáwọn ìjọ kan tí wọ́n ti lọ fa akhadhnahum ọlọ́run bá ní agbá wọn mú bilbaasa pẹ̀lú òṣì òṣì tó nípọn waddarra àti ìnira tó le ọlọ́run la gbá wọn mú la'allahum yatadarra'un kí wọ́n lè jí rẹ̀ bẹ̀ sáwọ́ ọlọ́run lóru láti fòṣì ta kán lè dìde lóru láti fàárẹ̀ sí wọn ẹni bá sì ti dìde lóru ọ̀rẹ́ tani ọ̀jẹ̀ jẹ̀mọ́ ọ̀rẹ́ ọlọ́ ah ìmọ̀ dìde lóru ọlọ́run ní jẹ́ nìkan lóru kó dìde kó tẹ́wọ́ àfẹnitọ́lọ́n sànù àfẹnitọ́lọ́n fẹ́ fún lórí ńlá ọlọ́run wá ní kò ní dìde lóru àfi ká gba owó dọ́ọ̀ lọ́wọ́ ẹ̀ kò ní dìde lóru àfi tá a bá fi àárẹ̀ sáré tí wọ́n ń ké kòrónù sùn náà tẹ́lẹ̀ orúkọ wa ó ṣe kẹ́jẹ́kẹ́jẹ́ lọ́sàlùwàlá nígbà ọlọ́run yá ṣáfì ìṣúfìní ọba ṣáfì fún mi níwòsàn yóò tún ṣe náfìlà yóò tún ṣàdúrà yóò ṣàṣìkàr gbogbo àwọn ìbádà àti ìṣètẹ́lẹ̀ yóò ṣe nítorí kí ni jama torí àdáwò tó kàn suratul an'am àyà forty two lọ́wọ́ liyatuba mina shiriki wal qatl wal zina wal israf alimolika akadallahu sehatahu wamala wọn ni ọlọ́wọ́ bá aláṣọ wọn ta'ala ni mà ń dàn yàn wò torí kéèyàn lè bá padà nínú aburú tẹ̀yàn ẹwọ ẹni tí ń fowó ṣòfò tí ń náwó fọlọ́rin ìlú rẹ̀ ń bẹ kò fowó ṣe wọ́n láǹfààní ojú ọ̀nà ìlú rẹ̀ ó lè dà á láàrin ìṣẹ́jú kan bó ṣe pọ̀ tó lọ́wọ́ ẹ̀ kò ní rántí yọmọ wá fowó ṣòfò yọmọ náwó falẹ̀ yọmọ náwó fáṣẹ́wó yọmọ lọlé ọtí yọmọ lọlé ijó yọmọ rìn ká torówó ń bẹ lọ́wọ́ ẹ̀ ah, tó bá ti ń bẹ lọ́wọ́ yẹn ara yẹn ò ní balẹ̀ mọ́ àfẹnitọ́lọ́ mọ́ sànú yóò máa ká gbọ́dá ní ọmọ lọ ní ọmọ bọ̀ lójoojúmọ́ ní ọmọ ṣèjọ́ bí ọba sì jọkàn yóò wọ́ọ̀kì ìjọ fún rẹ̀ yóò ní òun fẹ́ ṣe bẹ́ẹ̀ bóun pé forty nine ẹ̀dá wọ́n ní ọlọ́wọ́n bá aláwọ̀ wa gbó lọ́wọ́ ẹ̀ yóò wá padà sójú ọ̀nà pé ah àṣọ owó lágbá orí pépà seventeen lẹ̀ one thousand john ló pè ó ti kọ́kọ́ mú tán lónìí ha kì í ṣe one thousand o yọ mọ iye owó a ọlọ́run fẹ́ dá padà sójú ọ̀nà ni pé owó a kò ṣe gbogbo ẹni tí ń wá lórí kò ṣe gbogbo ẹni tí ń bè lọ́wọ́ lọ́lọ́run fún ọlọ́run wá fún wọn tí wò kírun tó wọ́n ní ọlọ́run fi ọfà arísìkì rẹ̀ so torí kó lè sí ìmáàmù tí máa ń ṣe kótóbà níjọ́ kínní níjọ́ jimá torí yóò máa pẹ́ dé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yóò tún máa wá gbóni pé ìmáàmù ọgbọ̀n ṣẹ́jú ti ń lọ òun níbi tó ń lọ ní mo ṣe báyìí pé ẹ random ah, bàbá àdín ni owó ń bẹ lọ́wọ́ ẹ̀ <laughs> owó yìí náà ní ń gbé lọlé ológun pé bàbá èló ní ọ̀parí ẹ̀ wọ́n ní ìdajì mílíọ̀n a ní ẹsẹ̀ ní àkáǹtì pa mi yọ sẹ́ndẹ̀ láàárọ̀ la yọ sẹ́ndẹ̀ five hundred thousand owó àwúre wọ́n lè bá gbó lọ́wọ́ ẹ̀ ọlọ́wọ́n fẹ́ kó sóògùn mọ́ torí ẹni tí yóò bá lówó kò lè lọlé lógun ọlọ́wọ́ gbowó ẹ yọ gba àlàáfíà lára ẹ lómi nítorí pé kọ́mọba mutí mọ́ ẹ mọ̀ rẹ lómi àní òun mutí mọ́ òun mutí mọ́ òwúrọ̀ òkè tẹ́lẹ̀ kò fẹ́ mu o diabetes ló dé kíni diabetes ló dé ọlọ́wọ́n fẹ́ kó mutí mọ́ ọwọ́ ọ̀nà diabetes sí sọlọ́wọ́n fẹ́ràn àbí ọ̀fẹ́ràn rẹ̀ sọ tọ́wọ́ mutí kú yọ̀ padà wọ́n ná àyè lómi tó dé pé sinna ní í ṣe nígbà wọ́n yá ọlọ́ngbọ́lá ọlọ́ngbowó ọlọ́ngbàká ẹni tí ó ní káà mẹ́ta mẹ́rin ọ̀rẹ́ tí ń gbọ́ kàdà káàkiri nígbà wọ́n yá ọ̀tún tọ̀ kàdà wọ́n fẹsẹ̀ kó káàkiri ẹnìkan kan ọ̀dà lóhùn mọ́ ó pè wọ́n ọ̀dáhùn torí àfẹ́ kó ṣe sinna mọ́ àwa gba irinṣẹ́ tí fi ń ṣe sinna yẹn lọ́wọ́ ẹ̀ ọlọ́run fẹ́ràn àbọ̀lọ́run fẹ́ràn ah, wọ́n ní àdánwò bẹ́ẹ̀ lómi gbà mí ọlọ́run fẹ́ sọ di wòlíì ẹni tí sáré wa tẹ́lẹ̀ yọ̀ọ́ dàládùá kẹ́ẹ́ ká kuran yóò dín ní kuran àwọn àwọn bídíà ní bá jòkó tẹ́lẹ̀ tí ń da nǹkan rú mbẹ́ yóò wò pé a ah, tó bá tó gẹ́ ẹja padà sínú súnà nàbì ọlọ́wọ́n bá aláàní wàlẹ́wọ́ bá sátọ̀ lọ́hùn rísíkọ̀ lè bá ọlọ́wọ́n bá ní ti bá ti arísìkì ilẹ̀ fún àwọn ẹrú mi tọ́pọ̀ rẹpẹtẹ tówó pọ̀ yanturu tí kálukú ń bù lábù àbùnbùtán ọlọ́run lábàgà òfin àrè ọlọ́run ní wọ́n ó dìdàkudà lérí ilẹ̀ ọlọ́wọ́n bá ní ti owó bá ti pọ̀ lọ́wọ́ àwọn ẹrú mi kí ni wọ́n padà dà ọlọ́run ni wọ́n padà dàdàkúdà lábàgáwó wọ́n sì ṣe wọ́n tẹ̀lé basubasu walakin yunazzilu bi qadari ma yasha ọlọ́run ọba ní àwọn ọlọ́run ọba ara ń sọ̀ kalẹ̀ ara ń ta lé lọ́wọ́ díẹ̀díẹ̀ ara ń ta lé lọ́wọ́ díẹ̀díẹ̀ innahu bi ibadi khabirun basir ọlọ́run ọba ní ọba yín ọmọ ọmọ gbogbo yín ó sì rí yín yóò sì fún yín nírò lérí gbogbo ntẹ́ bá ṣe suratu shura aya twenty seven ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn àǹfààní tó wà fún sòro asọ́bùrù alàlìbàlá ìsọ́bìbò dùkúlà àlìjánà wọ́n ní ká máa ṣe sùúrù lérí àárẹ̀ tó bá ń ṣe wá àmúdi wọ́n lọ́wọ́ bá aláàmọ́ fi àlìjánà rọ́pò fún yẹn kọ́lá abdullahi ibn abbas radiyallahu anhuma afa abdullahi ibn abbas ọlọ́wọ́ bá ya ní sunwọ̀n àti bàbá ẹ̀ lè àtọ́ ó pe àtọ́ abdullahi ibn abbas ó ní ya àtọ́ ànábì ní àtọ́ ó pe àtọ́ ó min alil ṣé o lè jẹ́ kí n fi hàn ọ́ arábìnrin kan ti ń rìn lérí ilẹ̀ lọ́wọ́ báyìí tó jẹ́ pé ọmọ àlìjẹ́nà sí ni kọ́lá bala àtọ́ ni afa wọ́n sẹ́ fi hàn mí kọ́lá hadhihi almar'atu as-sawda'u atati an-nabiyya sallallahu alayhi arábìnrin ti ń lọ dúdú yẹn arábìnrin ti ń lọ dúdú yẹn arábìnrin ti ń lọ yẹn ó wá bá nàbì faqalati ó wá sọ fún ànàbì pé inni usra'u inni usra'u arábìnrin yẹn ní ìrẹ́ ànábì inni usra'u warapa máa ń gbé mi yọkàn lulẹ̀ gbì arábìnrin yẹn yóò lulẹ̀ gbì fad'u llaha li bá mi sọ fọlọ́wọ́n ọba àlá kọ́mọ̀jì warapa gbé mi mọ́ qala ànábì ní in shiti sabarti ànábì oníkìmbẹ́lọ́hún kọ́ mú warapa kú lára rẹ̀ ànábì ní tó bá fẹ́ kí ló dé tó ṣe sùúrù kí wárápá yóò sì wà lára wàlákìlì janna kọ́lọ́wọ́n wá fi tàlìjánà fún ọ kọ́lọ́wọ́n fàlìjánà rọ́pò rẹ̀ wọ̀nyí sí ti ànábìnrin tó bá wọ̀ da'awtu eh, lọ́ha ayò eh, ànábìnrin wọ̀nyí sí ti da'awtu lọ́ha ayò àfíyàkì tó bá sì wọ̀ sọ pé kí n bọ̀ bẹ́ẹ̀ lọ́hùn kọ́lọ́wọ́n fún ọ lálàáfíà èwo ni kí n ṣe nínú méjèèjì ṣé ọ faramọ́ warapa yìí kò fi wàlìjánà àbí kí n ṣàdúrà kọ́lọ̀ mú warapa kò fún tọ́ ọmọ ìyá mi tó bá jẹ́ wọ̀ọ́kí lọ́sọ̀ tó bá jẹ́ wọ̀ọ́kí lọ́sọ̀ warapa la pé ẹ̀sìn ni ẹ̀sìn ẹ̀sìn ta ẹ̀sìn ni ó ní káwọ́láti ọ̀sọ̀fà nàbì pé asibiru asibiru ó ní ń ṣe sùúrù ń lérí warapa yìí kí warapa ó sì máa gbé mi kọ́lẹ́tì ó ní àmọ́ èrò òjíṣẹ́ ọlọ́run fẹ̀yìn ní atakashafu fadé ọláha allah atakashafu ẹnu pé bá mi bẹ lọ́hùn gbogbo àti wàrà pápá gbé mi kọ́ mọ̀mọ́ sí di mi lẹ̀. ìfẹ́ kẹ́nìkan máa rí òhò mi torí tó bá ti gbé mi ìbá ti ṣubú ìmọ̀ ti ń ṣe mọ́ bá sọ fọ́lọ́hún pé gbogbo àti wàrà pápá ti là báyìí iwájú ta ni o láàrin ọjà ni o ní lójú títì ni o kí jàlibáàbù mi kọ́ máa bo òhò ara mi fada alaha anabi wa tẹ́wọ́ anabi ni wọ́ọ́lọ́n gbogbo ìgbà tí wárápá bá ń gbé mọ́jì òhò rẹ̀ ó sílẹ̀ o wá fi wárápá yẹn wá fi tàlìjánná fún ẹ̀yọ́ màyá mi bó ṣe dán mọ́ àlìjánná nìyẹn jọ̀wọ́ ló sì jẹ́ pé wọ́n ní ẹlòmíì irú irú gbàgbọ́ yìí jàmá irú gbàgbọ́ yìí ẹni bá nírú ẹ̀ kò yapa súnà kò yapa súnà wí ọlọ́run inú ti rún mí wọ́n ti àfàlì jẹ́nà rọ́pò rẹ̀ yóò sì mọ bẹ́ẹ̀ àmọ́ ẹ̀kọ́ tí mo fẹ́ ká mú bí ni pé nígbà míì àmọ́ abẹ́ lọ́hùn bá pọ́lọ́hùn mú ìnira kan kù fún wa tọ́lọ́hùn ò sì ní mú kó bọ̀rọ̀ ìtumọ̀ ẹni pé bí ọba mu kú ọ̀tọ̀ bá fi wá kú lérí ẹ̀ kí lọ́lọ́wọ́ fi jàrọ̀ fún ọ àlìjẹ́nà kò ní lọ lásán ìnira olùgbàgbọ́ òdodo ní lọ lásán àmọ́ bàbá bọ̀ rẹ̀ bàbá ti ń ro aṣọ funfun mọ́gi èyí ti ń lọ kìrìsìtẹ́nì ti ń lọ ṣọ́ọ̀ṣì èyí ti ń lọ lè ṣáájú àwọn tí wọn gbogbo àárẹ̀ tí wọ́n ń ṣe wọn ò ní ládàá lérí ẹ̀ tí wọ́n bá ti gbà Islam wọ́n kú nínú ìnira kékeré wọ́n lè bọ́ síbo inú ìnira ńlá ni kọ́lọ́mọdé abá wà ń bẹ̀ o tọ́ aliholol kí wọ́n á ní àbáyọ lé ní ìṣòro wọn ò ní ká máa wò ṣòro ràn wọn ò sì ní ká lọ lé ilé ẹlẹ́bọ alákọ̀ọ́kọ́ tí ṣòro bá ti dé gbàrà alẹ́ istisilamu lè kọ́dáde láàyè wọ sọ́ọ̀bù ká gbà pé kádàrá ọlọ́run ni ká sì ṣe sòrò kul la yusibana illa Allahu lana wa maulana ọlọ́run láwọn ẹni rí wọn ni tọ́ba wa yọ ọlọ́run ti kọ́ ni o ọba wa wọn náà lọ́lọ́run àgbàfọ́lọ́run agbàfọlọ́hún agbàfọlọ́hún suratu tawba aya fifty one suratu tawba aya fifty one anabi sallallahu alaihi wasallam anabi lọ sí itẹ́ ọlọlẹ wo àwọn èèyàn nítẹ́ anabi wa rí arábìnrin kan ó dúró sí sàárè ọmọ rẹ̀ sàárè ní ojú kónkó lọ lọ báyìí ìwà ń sunkún ìwà ń sunkún ìwà ń sunkún anabi wa ní sibiri anabi ní ṣe sùúrù anabi eh, ní ṣe sùúrù anabi ní ṣe sùúrù lónìí ilé ká ní ibi tó sunkún dé tí bànújẹ́ bò dárúdé kọ̀mọ̀pá ànábì lọ́wọ́ lẹ́yìn o ó ní wọ arákùnrin yìí ilé ká ní kó òun lẹ́yìn mi kó wájú mi nítorí sùúrù bá o. ànábì wa kò lẹ́yìn ànábì wa lọlé àwọn èèyàn tó wá ń wo lọ́ọ̀kan náà wá ní sọ́ọ̀mù ẹni tó jágbe mọ́lẹ̀ kan tó ní kókó lẹ́yìn ó ní ta ló ń tọ̀ wọ́n lọ́ọ̀ ànábì Muhammad ni ha ó lè àdé Muhammad lòun jágbe mọ́ lòun ní gógó lẹ́yìn lọ́ba di eré sàṣà lọ́ba lè bá anabi mọ́sálásí lọ́ba ní ìrà anabi wọ́n náà sọ fún mi lẹ́ẹ̀kan ìbànújẹ́ òjì rí ọmọ wọ́n náà sọ fún mi lẹ́ẹ̀kan kí n ṣe sùúrù ah ìmọ̀ gbé wọn lọ sọ̀rọ̀ mo ti wá ṣe sùúrù báyìí mo ti wá ṣe sùúrù báyìí anabi ní asọ́buru inda sọ́dọ̀mọ́tìlẹ̀ òòlà anabi ní sùúrù ti sìn kò sí ládàá lérí ẹ̀ mọ́ sùúrù tẹ̀kan nígbà tára rẹ̀ gbóná tí iná ọmọ dùn yẹn tó se ṣe sùrùngbà yẹn tó sọ̀sọ́kùsọ̀ tó wúwi kúwi tó gbà pé ọlọ́run lọ́kọ́ bọ́lọ́run ṣe fẹ́ ni ọlọ́run sì mọ̀dí tó fi ṣe bẹ́ẹ̀ sùúrù yẹn lè yẹn máa ń gba ládàá lérí kí ládàá tọ́lọ́run fún yẹn jama àlìjánnà náà ni tó bá ṣẹlẹ̀ gbàrà ọmọ ìyá mi ìwọ ló tó bá sọ fáwọn yẹn pé mo ti ṣe sùúrù bọ́lọ́run sì kọ́ ni bọ́lọ́run sì fẹ́ ni yorùbá mọ̀ pé ah ehe eh, o ti gbẹ̀sìn o àbí yorùbá ò ní sọ bẹ́ẹ̀ baba ah, awusa ah. kan ọmọ rẹ ọ wà ní fainaya ní yunifásitì ọmọ yẹn pé baba lálẹ́ ipe oníkebèrè aláfíà yín baba ní ìdí olówó wálé onítọ́wá di weekend àbí táwọn bá gbọ́ dídé òun bọ̀ wálé dáadáa lòun wá o baba sì kásùbà tán làwọn tán jọ jẹ́ roommate ní yunifásitì náà bá pé baba pé baba ọmọ yín tó wà ń bí ó kú lóru o baba ní inna lillahi wa inna ilayhi raji'un yàmùtù yàkárẹ ó ní ẹ bá ń gbé bá ń gbé kí wọn tó gbé dé láti yunifásitì bàbá ti sàlùwàlá ó ti wá gbádá ó ti wí láwàní wọ́n gbé kalẹ̀ nínú bọ́ọ̀sì ó ní ẹyẹ tẹ́lẹ̀ ọyà yìí yòókù rẹ̀ ẹ̀tọ́ lẹ́yìn mi Allahu akbar Allahu akbar sọlá wọn wá tóbi lóòótọ́ ẹni tó sọ̀rọ̀ lálẹ́ àná tí ó sọ̀rọ̀ mọ́ láàárọ̀ ah, ọlọ́run tóbi o ọlọ́run tóbi o tí bàbá wọn bá jó ní sùúrù ṣe mọ̀ pé kò ní láǹfààní àti kírun tí wọ́n máa rọ̀ tí wọ́n máa bẹ̀ tí wọ́n máa rọ̀ tí wọ́n máa bẹ̀ ee tó pé ah, àwọn ìfẹ́ wọn fẹ́ fojú rí ẹ lè ṣe ẹ lè ṣe wọn fẹ́ fojú rí báwo ó ti délẹ̀ nìyẹn ìtọ́ bá ọ ìtọ́ bá nábì jù bẹ́ẹ̀ lọ yóò dé ọmọ ya mi kọ́lọ́hún mọ́jì ọ jẹ́ tẹ̀léńtẹ̀lé ni ọmọ ya bí bàbá rẹ̀ òkú ìyá rẹ̀ òkú bí ìyá rẹ̀ òkú ọlọ́mọ jẹ́ nìkan kó kúnnu fámìlì wa kì í sàdúrà tọ́lọ́mọ ń gbà akànlẹ̀ bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́njọ́ jó jìnnà sí ara wọn torí tó bá ṣẹlẹ̀ láfi sọ kó lè gba aládàá àlìjánà torí sùúrù tó ṣe nígbà tó bá ṣẹlẹ̀ gbára ni. lẹ́yìn náà ànábì kọ́ wa ní kankan owó rẹ̀ sọnù wọ́n gbé mọ́tò rẹ̀ wọ́n fún ọ ní ìwé pé máa lọlé wọ́n dismiss ẹ níbi iṣẹ́ ọ̀làbọ̀mọ̀ lọ́wọ́ ìyàwó kọ́ ọ lẹ̀ lógìgì anything tó bá jẹ́ orí ọlọ́run tó bá bọ́ mọ̀yàn lọ́wọ́ wọ́n ní kéèyàn sọ pé inna lillahi wa inna ilayhi raji'un allahumma ajirini fi musibati wa akhlifuli khayran minha ìtumọ̀ ẹni pé ọ̀dọ̀ láti wá ọ̀dọ̀ ọlọ́run lápadà sí ìwọ ọlọ́run làmì níbi musiba tó dé yìí o ah ọlọ́run ní mo yàn dúró tó bá yà yàn rí nàmá èèyàn máa rìn yọ máa ta yọ máa ta yọ dàgbà tó sẹ́ mu títán tí àdéhùn bá jálù yàn wọ́n ní ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ah, Allahu Akbar wọ́n ní ẹ jókòó ọba ẹ jókòó wọ́lọ́wà ní inna lillahi wa inna ilayhi raji má gbàgbé láti wí Allahumma ajirni fi musibati ọlọ́run mọ́sá ìlàmí níbi musiba tó bá mi wa akhlifu li khayran minha oore tó du musiba tó bọ́ yìí lọ oore du musiba tó bá mi yìí lọ du oore tó bọ́ mọ́ mi lọ́wọ́ yìí lọ fi rọ́pò fún mi wọ́n ní kò sí ẹni tí ó wí nígbà tádàwọ̀ bá ba tọ́lọ̀wọ̀n ní fún lóore tó ju tọ́bọ̀lọ̀ nígbà tí Abu Salama kú Umu Salama tó jẹ́ ìyàwó rẹ̀ ó bẹ̀rẹ̀ sí banújẹ́ pé ah Abu Salama Abu Salama àdébì ni ma ṣàdúrà yìí ìgbà lọ́wọ́ fún ọlẹ́ńtọ́ dáadúrà Abu Salama lọ ó wà ń ṣàdúrà náà ń ṣàdúrà náà ń ṣàdúrà náà nídọ̀kàlà àdébì wá rí àdébì ní Umu Salama nìyẹn oníbẹ̀ẹ́ni bóyá ni sọ́lọ́run ti pààrọ̀ ẹni tó dáadúrà Abu Salama lọ ah ọlọ́run orí ọlọ́run ti pààrọ̀ ẹ o ànábì ọlọ́run ti pààrọ̀ ẹ bí wọ́n ṣàdúrà ànábì èmi Muhammad ní fi ọ èmi Muhammad yìí ń fi ọ. nígbà tá a dọ̀wọ́ àdọ̀gbà ẹ̀mọ́ lọ́gbà sí jama ọgbà sọ́dọ̀ ànábì wa Muhammad sáà ànábì ọ̀dà àdúrà abúsálámà lọ. tí mọ́tò rẹ bá sọnù tó bá pe ọlọ́run pẹ̀lú àdúrà yìí mọ́tò tọ́lọ́run rà fún ọ yóò da ju tọ́lọ lọ. ìyàwó lọ́bọ́mọ̀yàn lọ́wọ́ ọmọ lọ́bọ́mọ̀yàn lọ́wọ́ owó lọ́bọ́mọ̀yàn lọ́wọ́ iṣẹ́ kọlọmọsá wọlé àná kọlọmọsá sànú ẹni kọ̀ọ̀kan wa eh, lẹ́yìn náà inú àdúrà tá a tún máa ń ṣe tádàn wọ́n bá dé Allahumma inni a'udhu bika min jahdil bala wa daraki shaqa wa su'il qada wa shamatatil a'da ọlọ́mọ wá sọ eh, min jahdil bala ẹ̀ mọ́tàn pé ní jahdil bala òun là dáwọ́ tipa ọ̀ka tipa ìmánìyàn ọ̀ka téèyàn yí lẹ́lẹ̀ tí n fèrè gbalẹ̀ mọ́ni àmọ́ ìmọ̀mù ẹ̀ dìde kí ló wá ìmánì ti bọ́ olówó wà díẹ̀ olówó wà díẹ̀ nbọlọ́fẹ́ wà díẹ̀ ta ló ń mọ́tò sẹ́lẹ̀ ọlọmọsẹ ṣàánú àdúrà náà da púpọ̀ inú àdúrà tó tún da fún àdánwò wàhálà tí yẹn máa fi ń bẹ lọ́n tí wàhálà bá dé ó wà nínú tírà kan tán pé ní Hisnul Muslim Hisnul Muslim kìtàbù Hisnul Muslim. Uh, prayer 34 Allahumma inni abduka ibnu abdika ibnu amatika nasiyati biyadika madin fiya hukmuka adilun fiya qada'uka as'aluka bi kulli ismi huwa laka samaita bihi nafsaka aw anzaltahu fi kitabika aw 'allamtahu ahada min khalqika aw ista'tharta bi fi'li min ghaibi indaka an taj'ala al-qur'ana al-'azima rabi'a qalbi wa nura sadri wa jalaha huzni wa dhahaba hammi hammi anabi ni gbogbo ìbànújẹ́ tẹ̀yìn bá ń bẹ nínú ẹ̀ tẹ̀yìn bá bẹ̀rẹ̀ sí sàdúrà yẹn ọlọ́wọ́n padà yọ̀yàn kú nínú àdáwọ̀ yẹn níparí ọ̀rọ̀ mi òun náà ni pé wọ́n ní tíra náà ni insha ta'ala àwa tí ọlọ́run bá ní ká mọ bí wọ́n ti ń ta bìyí ta'ala ẹ kò ju àpò méjì lọ five hundred naira five hundred ọjẹ́ wàásù lọ́nà mẹ́wàá kò ju bẹ́ẹ̀ lọ àdúrà yẹn wà ń bẹ̀ ẹ̀ prayer thirty four ànábì ni ẹnìkan ò ní ṣe kọ́ wà nínú ìbànújẹ́ kan nínú àdáwò kan àfikọ́ lọ́wọ́ yọ ọ́ bẹ́ẹ̀ àwọn sàhábà ní sikawa lọlẹ ha ànábì ní wájú balẹ̀ máa ń sẹ́mi àwọn náà ayẹ̀tà aláma àwọn náà ẹni bá ti gbọ́ kọ́ lọlẹ ha kó sì máa fi bẹ̀ ọlọ́ nínú àwọn àdúrà tá a máa ń ṣe la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ọmọ ìyá tó bá wà nínú àdánwò tó lágbára kí kálukú pé ibùdó àwọn àgbà báyìí hey wàhálà ti dé ànábì Yunus wà nínú sàlẹ̀sàlẹ̀ omi nínú ẹja nínú òkùnkùn àdúrà ti ń ṣe nìyẹn ọlọ́run sì làákùn nínú àdánwò inni kuntu mina zalimin a máa tẹnuma iná àwọn àdúrà tó lọ́mọ fi yọ̀yàn kó ní sọ̀rọ̀ ni nínú ẹ̀ ní la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ọlọ́mọ fi yọ̀yàn kó nínú sọ̀rọ̀ lẹ́yìn náà nínú àwọn àbáyọ ni pé usnu dhanni billah ọ wà ní èrò dáadáa sọlọ́hún wa asa an takrahu shay'an ọlọ́run bá ní ẹ kórìíra kankan nígbà míì nínú tí mo ṣe fún yín wa huwa khairul lakum oríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún yín bọ́lọ̀ ti dán wò ìgbà pé ọlọ́run ọba ọba aláàánú ni ọlọ́run fi òrìṣà bẹ́ẹ̀ ni má ní bọ́ yá ọlọ́run fi òrìṣà bẹ́ẹ̀ sọ pé ọlọ́run fi kíni ọlọ́run fi òrìṣà bẹ́ẹ̀ àwọn olè wọ́n wọlé wọ́n wọlé wọ́n wá bá àwọn ọkùnrin mẹ́ta ńbẹ̀ wọ́n wá gbowó lọ́wọ́ alákọ̀ọ́kọ́ wọ́n gbowó lọ́wọ́ lẹ́ẹ̀kejì wọ́n wá sọ fẹ́lẹ́ kẹta pé owó ti tẹ̀ ń kọ́ ó ní ìka ọ̀dọ́gba wọ́n ní ìka ọ̀dọ́gba jẹ́ àwòwò wọ́n yà nà sórí tébù káwòwò ó sì nà ká sórí tébù ọ̀kan bá mú àdá lọ́ba bẹ́ẹ̀ lọ́ba dọ́gba oníṣòbí àwọn afẹ́ gbowó òun kòwé lọ́ba ń banújẹ́ pé aa ah, ìka tòun ó ti dàbà bọ̀ àsọ̀rọ̀ òun fi àdánwò yẹn ọlọ́run fẹ́ fi sànú yẹn lẹ́yìn bíi ọdún mélòó kan lọ́ba wọ one chance làwọn tó ń gbé yẹn pa tí wọ́n gba àwọn eléyìí wọ́n ní gbowó ẹ̀mí rẹ̀ wọ́n gbà ní wọ́n bá gbé e lọ́nugbó wọ́n pọ̀ tí wọ́n gbé lọ́bẹ̀ sojú ẹ̀ wọ́n sì ń dú àwọn èèyàn bí wọ́n táwọn ń dú ẹran léyà wọ́n délé ìdọ̀bálẹ̀ wọ́n dùn lọ́rùn wọ́n yọrí sọ́tọ̀ ọ̀yàn sọ́tọ̀ apá sọ́tọ̀ ọkàn sọ́tọ̀ wọ́n tún mílíọ̀nù wọ́n tún làmọ́lẹ̀ nílùú yìí náà nípa wọ́n tún dùn kọ́lọ́mọjà sírìn tọmọtọmọ ọwọ́ kan òun wọ́n ní bí wọ́n ṣe fẹ́ dọ̀bẹ́ délé báyìí torí ẹ̀dákun ẹ̀dákun báyìí ọ̀gá ọ̀gá wọn wá ní a ah! eléyìí ọ̀dá pé táwọn nìkan ló lè mú ẹni tí ìka rẹ̀ ti gé ah, eléyìí ò ní kò wúlò fún táwọn fẹ́ lò fún ni wọ́n ṣe gba lẹ́kọ̀ọ́ ni pé ọ̀yà ń jáde wàláyé kọ́ wọ́n sokoto sokoto kẹ̀ eré eré ọjà sábúlé kan ó ní èmi ò ṣe wéré wọ́n ní èmi ò ṣe wéré ó aṣọ white lẹ́yìn wọ́n ẹ̀yìn wọ́n sọ blue yìí yá wéré wọ́n sọ wá fún lásán ni wọ́n pe ọlọ́mọ dúpẹ́ ọlọ́mọ dúpẹ́ ìka yìí ló fi yọ mí àṣejọ́ tàdéhùn yẹn dé àṣọ lòun fẹ́ fi ra ìmí rẹ ni bọ́pọ̀lọpọ̀ àdéhùn ṣe nínú yẹn jẹ́ ọlọ́run ọ̀dàn wò yóò sì yá sínà fún ọ lẹ́yìn àdánwò yẹn ọlọ́run ọba ọba dáadáa ni mọ́rọ̀ èròdí tí ọ̀dà sọlọ́run dépò tó fi wá change ẹ̀sìn ọlọ́run wípé islam gbè mí mọ́ ńlọbìkan ńlọlẹ́ bá wọn ṣe ẹ̀sìn ìbílẹ̀ àbí ńlọbìkan ńlọ ilé ìrántí pàtẹ́wọ́ èrò dáadáa ní kọ́ ọmọ ní sọlọ́run ọba ọlọ́run fẹ́ràn rẹ sọ́tùlù bá kọ́ra ayàtú ṣe sí lọ́wọ́ lẹ́yìn àwọn ní kásítẹ̀kì fúnra pọ̀ kẹ́yìn dẹ̀ túbánú ẹ̀ṣẹ̀ láyùgà yìí lọ́wọ́ mọ́ bí káwọn mi àtàyùgà yìí mọ́ bí àfọ̀sẹ̀ ọlọ́run ọba ní tẹ́ bá tilẹ̀ ní túbá ọ̀rọ̀ tí yín náà ní rọrùn bí ìlú ṣe dàrú tó yìí tí wọ́n bá ń sọ ìwọ ọlọ́run tọ́ ọ̀kọlù ìwọ ọlọ́run ọlọ́run sì máa ń sọ̀rọ̀ rẹ̀ ń rọrùn níwọ̀nba tọ́ ọmọ mọ̀ pé ọlọ́run ń dá sọ̀rọ̀ rẹ̀ kò sí nǹkan kan tó lè yọ wá kúrò ní wàhálà yìí léléèdè yìí tójú ká lè túbà lọ solution ni pé gbogbo àwọn tí wọ́n ń bọ ẹbọ kíjọba hàn náà kẹ́nìkan kan wọ́n mọ̀ sí kínní ká má rúbọ mọ́ solution nìyẹn torí bí wọ́n bá ti rúbọ láyé ẹyẹ ìyà ó jẹ wọ́n ẹlẹ́ẹ̀kejì gbogbo mi wọ́n bá ti ń ṣe sìná gbogbo ilé aṣẹ́wó ilé ọtí ilé tẹ́tẹ́ wọ́n ti pa lẹ́yìn náà gbogbo àwọn èèyàn tí wọ́n ń jàǹbá àwọn èèyàn tí wọ́n ń lọ àwọn èèyàn lọ́wọ́ gbà tí wọ́n ń lọ àwọn èèyàn jìbìtì wọ́n close ẹ̀ torí bí wọ́n bá ti ń lò èèyàn jìbìtì wọ́n máa ń ṣépè mẹ́ẹ̀ tẹ́gbẹ́ máa ń ṣépè èpè ọ̀mà ràn lú ibi wọ́n bá ti ń dẹ̀jẹ̀ lẹ̀ wọ́n wá helicopter wọ́n máa fi wá ṣe ìjọba wa wá rẹ́dí àti ṣe tọ́ wọ́n ní kó mójútó ara rẹ o kọ́lọ́mọ́sá ìṣàánú wa níparí ọ̀rọ̀ mi onáà ní asọ́dàkà kámọ̀ sí sàrà púpọ̀ anábì ní sọ̀nà ìlúmàrúfi tẹ́kì mọ̀sọ̀rí àṣù anábì ní ẹ̀rí sàrà ṣíṣe ọlọ́mọ fi ń bí làbúrú má jíjọ kan láì ṣe sàrà o ọmọ ya mi wọ́n ti mọ́wọ́ mọ́tò sápọ̀ ọ̀tún o mú sàrà sí àpòsí anábì wọ́n tẹ́kì náírà wọ́n láwọn bí ṣéèkì tamura anábì ní ẹbẹ̀rù náà ọlọ́run kọ́dà bí ojú ẹ̀ la làbídùn lọ làbídùn ẹ̀yà ọ̀kan tá a fi ń sínú yẹn káwá là sí méjì ànábì náà pé ìnípa yín bá ká ẹ fi bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́mọ sọ yín dọ̀mọ́ náà nígbà tí ẹ̀ la làbí dùn tí ò ní jẹ́ yẹn wọ náà ìṣòro wo ni wọ́n ayé tó tó iná ọlọ́ tó mú ẹ̀ làbí dùn lójoojúmọ́ kọ́ ọmọ fi sàrà ibi ọlọ́run mọ́ ti rí wàhálà ayé o mọ́ ti jóná ayé mọ́ ti jóná ọ̀run sàrà ọlọ́run mọ́ fi jẹ́ kàdáwò fún yẹ fún yàn lẹ́yìn náà àtàfàkùrù bí anna inda Allahi a'zama min hadhihi musiba wọ́n ní gbogbo àti mùsíbà kan bá ti dé kákan ní ọlọ́run mo dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ àwọn yóò máa ní kí ló dúpẹ́ fún ọ wàá sọ fún wọn yìí pé àdáwò tó ju eléyìí tó bá mi àdáwò tó ju eléyìí tó bá mi ọ wà lọ́dọ̀ lọ ẹyọ kan ni wọ́n fẹ́ pokùnso lé lérí mẹ́jọ lẹ́lòmíì ní ti fi rẹ́rìn káàkiri mẹ́jọ rẹ̀ tádàwọ̀ kan bá ti dé kò ní alihamudulilayi àfa kílódé alhamdulillah alhaji kílódé alhamdulillah ẹsẹ̀ ẹsẹ̀ rẹ gé ni ó ní bẹ́ẹ̀ ni mo dúpẹ́ bọ́lọ̀ ń bá gé ẹsẹ̀ méjèèjì tó tún gé ọwọ́ méjèèjì kì í sẹ̀ wọ́n ní páànù lẹ́yìn sí ah, páànù lé lọ́sí kápẹ́ igi bá rí lùwà lóru tí gbogbo wa ti rí ọpọlọ wa tọ́wá sí bọ́ọ̀lẹ̀ kíláàsì ọmọ nǹkan kú wọ́n ń pe mọ́wòrán ah, àwọn mẹ́jọ lókun lẹ̀ àwọn fámìlì mi náà jáde tọ́ de pé gbogbo fámìlì ló kù sori sọ wọn pé ìgbà tó ti ń pèpè àrùn kan báyìí fàdáwò ẹ̀jẹ̀ rẹ ò ní ro o sì ní sísọ torí òun dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nǹkan pọ̀ lọ́dọ̀ ọlọ́run o nǹkan pọ̀ lọ́dọ̀ rẹ̀ tí ń fẹ́ hàn yàn léèmà kọlọ́run kọ́ wọlé àánú ẹ̀ abẹ́ pẹ̀lú agbára ẹ̀ gbogbo àdánwò tó ti kọjá fẹ́ni kọ̀ọ̀kan ọlọ́mọdé tó padà mọ́ o èyí tí ń bẹ lára wa kọ́lọ́mọ́sàbà mú kú o èyí tó bá tún dé tí ó bá tún dé ọlọ́run kó máa fún wa ní sùúrù àti mani tá a máa fi gbé kọ́lọ́run bá aláà kó wa máa sànù wa kó alama alọ́mọ àlìjánná kọ́lọ́run sọ alọ́mọ aná subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh. ولنبلونكم حتى نعلم المجاهدين منكم والصابرين ونبلو أخباركم ان الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا لن يضروا الله شيئا وسيحبط اعمالهم